Akin Ikabo, you're welcome to yet another episode of this program tonight. How's everything? Àdúpẹ́ pé gbogbo yín la bá nílé dáadáa lálẹ́ tòní. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé àtúntì padà sí orí ètò gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa èmi gangan lèmi wọ̀ nífẹ̀ẹ́ lomi ìṣe mi another ìjìnlẹ̀ is a counterfeit on air ẹni ẹlẹ́ni ò mi ṣe bẹ́ẹ̀ lẹ́ni ẹlẹ́ni ò ní gbà ṣe we must get to the promised land no retreat no surrender. ààrẹ àkókò akin ààrẹ àkókò yà mi gbàgbé ẹ Dòdòmí ààrẹ bọ ọ dàbí ààrẹ lẹ fẹ́ kọ síbẹ̀ yẹn dòdòrè bẹ Dòdòmí lẹ fi sórí ààrẹ yẹn àkókò dòmímí ẹ kú ètò olóòtú Odùduwà àgbèwò àwò àmì àṣẹ Èdùmàrè Olúwọlé Anthony bàbá ọmọgbẹ̀yìn akin ẹ̀ka àbọ̀ sí orí ètò èmi ni máa máa dé ẹ̀yìn náà la máa máa dé bá ẹni tó bá ní ànídé la ànídé bá pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba àti dé lálẹ́ ètò ní akẹ́kaka lójú ọlọ́rọ̀ a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́ lọ́rọ̀ gbọ́tọ́ lọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ fẹ́ ṣe ẹ sọ fún wípé àti dé sí ètò lónìí ẹ̀yin èèyàn wa nílé ẹ máa bá wa ṣíà ètò yìí ẹ máa gbọ́ gudugbe ọ̀rọ̀ lálẹ́ ètò ní nǹkan kan fẹ́ jábọ́ ẹ bá wa ṣíà ẹ̀ abọ́ládé ọláìtàn àmì o ẹ̀yọ́ládé ràfíù ẹ̀ka alẹ́sà ẹ bá wa ṣíà ètò yìí lálẹ́ ètò ní ẹ máa gbọ́ gudugbe ọ̀rọ̀ lálẹ́ ètò ní gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ wípé àwa ò ní jèrà tí lọ́mọ ọdún tá a bá ti wà lórí ètò. ní ìṣẹ́gun sunday wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò Odùduwà gbè wà wàmí àṣẹ Èdùmàrè ìyá wa Diana akínyìn ẹ káàbọ̀ sí orí ètò Diana agunbíadé ẹ ètò bàbá mi kò ní sun yín ni kò ní rẹ̀ yín o àmì àṣẹ Ibrahim sórí ètò bàbá púpọ̀ sà èyọ́lá ẹ̀kọ́ ètò púpọ̀ adélékè gani sórí ètò ọlọ́mọ mo ní kẹ́ ẹ bá wa ṣá ètò ìlálẹ̀ ètò ní a fẹ́ máa rí two hundred three hundred lálẹ́ ètò ní nítorí pé èèyàn kan ń bọ̀ lórí ètò lálẹ́ yìí ẹ máa gbọ́ gudugbẹ ọ̀rọ̀ ẹ máa gbọ́ winiwini ẹ máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹlòmíì máa gbọ́rọ̀ lálẹ́ ètò ní ó máa bẹ̀rẹ̀ sí ní da omi lójú pòròpòrò ẹlòmíì alẹ́ yìí ló máa ti bẹ̀rẹ̀ ìjà tiẹ̀. E ìjà òmìnira ilẹ̀ Odùduwà yìí alẹ́ yìí lẹ́lòmíì máa ti bẹ̀rẹ̀ ìjà tẹ́lòmíì ò ní dúró kí paramọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní strike alẹ́ yìí lẹ́lòmíì á ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ sí ṣòkòtò ní èèyàn tá à ń gbé bọ̀ lórí ètò lálẹ́ tòní kẹ́mọ̀ wípé nǹkan kó nǹkan kí sẹ́sẹ̀ ràgó bàbá olórin kan ó ní nǹkan ṣẹlẹ̀ níjù mo ṣèbára àgbòrò gbọ́ àṣẹ aráalé gbọ́ títìrì ni wọ́n ń tiri sí i hmm. ọ̀rọ̀ tó ṣogójì ló ṣe ọ̀ọ́dúnrún gbogbo tó dé bá bọ́ya dé gbogbo ọlọ́ya ló yẹ kó dé bá porongodo ohun tó bá ti dé bá ojú ó ti dé bá imú o lọ́sàn-án yẹn iṣẹ́ ìgbàgbé ohun tá a sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án tòní ó ní ọ̀rọ̀ paramọ́lẹ̀ t-shirt àti àwọn tí wọ́n ń kílèmù pé paramọ́lẹ̀ làwọn bí mo ṣe fẹ́ gorí ètò báyìí ni wọ́n tún pè mí pé ọ̀gbẹ́ni sọ fún wọn ẹnikẹ́ni tó bá fẹ́ fi orúkọ paramọ́lẹ̀ máa ṣe business àwọn máa kan lára wọ́n ń sọ fún mi pé àwọn mọ́nítọ̀ mi ò bí mo ṣe ń rìn <laughs> ẹ̀rọ ayé bà mí kọ́lọ́hún ọba kó máa fi ṣọ́ ẹ̀ kó máa fi ṣọ́ wa wípé àwọn ò ní padà lẹ́yìn ìlérí tí wọ́n ṣe torí náà ká tó gbé ẹni tá a fẹ́ gbé wá sórí ètò lónìí wá ẹ̀yin èèyàn wa nílé ẹ máa pe àwọn èèyàn yín tó wà lókè ọya torí pé àwọn ará òkè ọya wọ́n ti ń kó àwọn aláàbọ̀ ara ọmọ wọn kúrò nílẹ̀ wa lọ sí padà sílùú tiwọn wọ́n ti wá ń kó àwọn alára pípé àwọn abarapá ẹ̀dá wọ́n ń kó wọn wá sọ́dọ̀ tiwa láti wá máa ja láti wá dúró dìgbà tí ogun náà bá máa fi bẹ̀rẹ̀ ẹ má gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjẹ̀ṣà lánàá àbílẹ̀ṣà ẹ má gbàgbé ó ń bọ̀ ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ àlejò tá à ń gbé bọ̀ lórí ètò yìí lónìí ohun lẹ máa gbọ́ o ṣùgbọ́n káàkiri orígun mẹ́rin àgbáyé ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀ nílùú tiwa tó lọ́ba tó níjòyè yìí ká má lè sùn ká díjú wa méjèèjì bẹ́ẹ̀ làwọn wèrè kan sì ń lọ sí Àbújá lọ máa gba Ghana must go owó tí wọ́n sì ń kó àwọn èèyàn wá sọ́dọ̀ wọn wá pa èèyàn tiwọn ẹjọ́ ìletò tí wọ́n lé ọba tí wọ́n lé àwọn aráàlú kúrò ńbẹ̀ ṣé kò lọ́ba ni mò ń sọ fún yín ṣe rí àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ ṣe lọ́ṣẹ́ tí wọ́n bá wọ ìlú wa wá àwọn ọkùnrin wà láàrin wọn especially àwọn ọ̀dọ́ tara wọn pé ṣáṣá ìwọ ọ̀dọ́ tí o sì ń ṣọ̀rá ìsà keep it up you hear the result very soon àwọn ìránṣẹ́ ọlọ́run wọ́n wà lára àwọn tí wọ́n target àwọn ọba wọ́n wà lára àwọn tí wọ́n target ṣe rí àwọn politician tẹ́ ń wò yìí last kini ni tiwọn ẹ máa rí bọ́n ṣe máa máa rape àwọn obìnrin wa anyhow torí náà làwọn paramọ́lẹ̀ ṣe sọ wípé àwọn ti jáde àwọn ti dé kọ́nàkọ́nà ti nọmọ ẹ̀gà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n à ń ṣe ìkìlọ̀ ìwà fún gbogbo ẹ̀yin ọmọ Odùduwà pátá wípé ewu ń bẹ lóko lóńgẹ́ ẹ wò ó ṣe ń gbádùn mi nílé ẹ̀yin ló yẹ ká ẹ wá sọ fún wọn wípé alóńgẹ fúnra rẹ̀ ewu ni àwọn kan sì sọ wípé kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ó kọ ọjọ́ mẹ́tàlá lónìí ó máa rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa gbáradì ìyàwó tá à ń gbé bọ̀ lórí ètò lónìí ẹ máa gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí wọn nílùú tiwa tó lọ́ba tó níjòyè ṣùgbọ́n ọmọ aládé ni wọ́n pè lẹ̀ yorùbá ó sì wá jẹ́ pé orí adé yìí gangan gangan la lọ fi gba rìbá ó ṣe wá jẹ́ orí adé yìí gangan gangan la fi ń ta àwọn èèyàn wa ẹ wò ó ẹ̀yin èèyàn wa nílé ẹ bá wa ṣe àìtò ìlàlẹ̀ ètò ní mo ní ẹ máa gbọ́ winiwini sẹ́ ẹ máa gbọ́ winiwini ṣe ẹ rí ilé ayé tá a wà yìí ẹni tó bá fẹ́ ṣe àṣeyọrí nínú okun tó bá ń ṣe kó kọ́kọ́ pa ti owó tì sẹ́gbẹ́ kan ná kó ní ìfẹ́ iṣẹ́ tó bá ń ṣe kó mú un lọ́kùnkúndùn kúrò lọ́nà kan rí mi ọlọ́wọ́ tí ìṣetán àti fẹ́ wọ̀n ni mò ń sọ fún èèyàn kan lénìí mo ní ìjà tá à ń jà yìí mo ní ìjà tèmi ìjà ti ẹni ìjà ti gbogbo wa ní ṣe ìjà tiwa o ó ní ìjà ti àwọn tó wà ní location confusion mo ní ẹ̀sà mo ní tí mo bá sọ pé náà ń jó lórí omi ẹni kí n kó irú ẹ̀ wá wọ́n ní ó dá ẹṣẹ́ wá ẹṣẹ́ àwò mo ní ẹṣẹ́ gan ni ẹ ní ìjà tá à ń jà yé ìjà tàwọn tó wà ní location confusion ni mo níṣẹ́ mo pé ní orílẹ̀-èdè tá a wà yé kò sí báwọn òyìnbó ṣe lè nífẹ̀ẹ́ wa tó kọ́ nífẹ̀ẹ́ wa tó aráàlú wọn mo ní kẹjẹ́ ká wò ó nílùú turkey tá a wà yé lọ́dún tó kọjá wọ́n kò ṣàdédé gbé òfin kan dìde àtẹnjó ti wà ń bí lógún ọdún àtẹnjó ti wà ń bí lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún àtọdún mẹ́wàá àtọ́ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n ní kó máa cancel permit everybody wọ́n ba àwé gbogbo àwọn èèyàn jẹ́ lọ. ọdún yìí náà wọ́n tún bẹ̀rẹ̀ ní January 1st mo lẹ́ni tó ti wà ń bí láti ọdún mẹ́wàá sẹ́yìn tó fẹ́ rì ní ìwé tó cancel ìwé ẹ̀ mo ní tá a bá wá lajú wa sílẹ̀ tá a bá sọ pé ìjà àwọn ará Nàìjíríà là ń gbè ará ilẹ̀ Odùduwà là tí ò bá ń ṣe ìjà wa là ń jà tó bá ní kákẹ́rù wa ká máa lọ bó la fẹ́ dé sí. a lè má ní bàbá a lè má níyà náà ní orílẹ̀-èdè Odùduwà a lè má lẹ́gbọ̀n a lè má lábì ṣùgbọ́n a máa ní nǹkan kan síbẹ̀ tá a bá máa pè ní tiwa. kò tiẹ̀ sí bá a ṣe ní lára ń bẹ̀ káwa ní pé torí à ń jàjà Odùduwà à ń jà tàwọn tó wà nílé torí pé àwa ti bọ́ ibi òpá wá bí tá a wà yé káwa ní pé àjà fún ara wa gbogbo wa pẹ́tẹ́ là ń jà fúnra wa ẹ má jà tanra wa tẹ́ ẹ bá rẹ nìkẹ́ni tó ń sọ̀rọ̀ tó ní ìjà tá ń jà ìjà yín là ń jà ìjà gbogbo wa pátá torí náà ẹnikẹ́ni tó bá ṣetán tí kò bá fẹ́ kí wọ́n gbalẹ̀ wa lọ́wọ́ wa tí ò bá fẹ́ kí wọ́n fi ìran òun ṣe ìtúnpa kó fi nǹkan kan lélẹ̀ ó ní kò sí ẹnikẹ́ni kò sí ohunkóhun tí a lè fi lélẹ̀ tí ò tí ò wò wá lákéyẹmí ara tó lérè n tó fẹ́ fi lélẹ̀ yìí n tó máa wọ̀ ẹ́ lákéyẹmí ara tó máa wọ pé ah ìkọ́ tí mo fẹ́ fi lélẹ̀ yìí ah ó ká mi lára gan o gbọ́dọ̀ ṣetán láti gbé e lélẹ̀ má wo ohun tí orílẹ̀-èdè máa ṣe fún ẹ má wo ohun tí ilẹ̀ máa ṣe fún ẹ lọ́wọ́ yìí ṣùgbọ́n wo nǹkan tí ìwọ náà lè ṣe láti nípa lórí ilẹ̀ Odùduwà tá a fẹ́ gbà yé tó o bá dẹ̀ tí wá ń ṣe é tó o bá ti jí láàárọ̀ kùtù àdúrà kan ni kó o kọ́kọ́ máa ṣe wípé Èdùmàrè ìfẹ́ tí mo ní sí ilẹ̀ Odùduwà jẹ́ kí wọ́n ní ìfẹ́ bẹ́ẹ̀ padà sí èmi àti ọmọ eléyìí ló dàbí ẹni tó ń gbàdúrà tó ní màá jẹṣẹ́ ọwọ́ mi àdúrà ńlá èpè ńlá dẹ̀ ni ẹni tó lòun nífẹ̀ẹ́ Odùduwà tó jẹ́ pé ìfẹ́ owó ló ní àmọ́ pé ìfẹ́ ti ara ẹ̀ nìyẹn tí ọmọ aráyé bá nírú ìfẹ́ bẹ́ẹ̀ sí wọ́n á tà á àti ìran ọmọ ẹ̀ nítorí owó torí owó tí mo fẹ́ gain torí business mo fẹ́ ṣe torí káwọn èèyàn lè dáwó sí mi lápò torí kẹ́mi náà lè dolówó lórí nǹkan tá à ń ṣe yìí. Hello? Sir? Hello, sir? Mo ń gbọ́ yín, sir. Ẹ fi gbà lọ. Mi ì gbọ́ nǹkan tẹ́ sọ, sir. Network ẹ̀ ń break. Hello, sir? hello sir. máa pè é direct. ok ok so eh, mo ń gbọ́ yín sí mo ń gbọ́ yín sí mo ń gbọ́ yín sí. akẹ́kọ̀ọ́ nípa communicate ṣe lè sọ̀rọ̀ nípa anything. ok ẹ ẹ ti fẹ́ sọ̀rọ̀ nípa communicate yẹn sí sà. bẹ́ẹ̀ni sà. ẹ máa pè yín wọlé sí. ok èmi náà lè pè yín kòmí ní bá jẹ́ pé ẹ ráyè mo lè pè yín. ẹ kò sí wàhálà mo wà lórí mo wà lórí program ṣá. ok tí a bá ṣe tán lórí program how long ni máa tó ṣe tán sà. two hours ni máa fi ṣe sà. ah ìyẹn máa pẹ́ àti àwọn agbọ́n yẹn lókè ẹ má wọrí gba ilé ẹ̀fín lẹ̀ gbà yẹn. mo lè pè yín sórí program kò mí ìná lè ràn méjì tí n bá sọ̀rọ̀ tán then I will just cut it. ok no problem at all oye oh, ẹ hold on gbà yẹn ẹ hold on máa bèrè lọ́wọ́ pa communicate lọ́wọ́ sísá ẹ hold on. ok ok ẹ máa bèrè sàn. so thank God I find my brother who knows about this communicate directly not from me but is the one who knows about it. Uncle, good evening, sir. Good, evening, pleasure. good evening, sir. Ẹ jọ kọmíníkè yẹn mo fẹ́ kẹ́ kẹ́ ìkàlàyé ẹ̀ wa bó ṣe jẹ́ gangan àti nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Yeah, thank you so much, sir. Uh, inú mi dùn pé ẹ pè wọlé. Thank God pé èmi náà ṣe program lọ́wọ́ èmi náà ṣe program ń sìn. Uh, first and foremost, I would like to let everybody know my name. My name is Ijile Marcus. Um, a couple of weeks back, I think about two or three weeks ago, làwọn kan contact mi tí wọ́n sọ wípé àwọn kóra wọn jọ àwọn fẹ́ jẹ́ orúkọ and I made it known on my program pé táwọn kan bá tiẹ̀ kóra wọn jọ tó máa fẹ́ jórúkọ orúkọ òní wọ́n lè fún wọn. Uh, before God ama mi ò mọ àwọn pípì even number tó fi ń pè mí mi ò lè trace ẹ̀ tí mo bá pe nọ́mbà yẹn padà kò ní lọ bá àwọn èèyàn ṣáà dá orúkọ jọ ṣá and I gave them the name the names rather so wọ́n pick ẹyọ kan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi pé orúkọ báyìí báyìí làwọn pick wait bet kì má ti make a known to the people mo dẹ̀ ní ok no problem but two days ago mo kàn rí tó ń pè mí wípé they have a communicate for the uh, for the whole Nigerians for the whole Nigeria rather to the government for the government and for the uh, ones. wípé kí n bá wọn kà lórí program then who am I tí mi ò ní lè kà wọ́n ṣe ti jẹ́ pé nǹkan tó máa wúlò fún eh, ìtúsílẹ̀ ọmọ Odùduwà torí pé àjà fún òmìnira ilẹ̀ Odùduwà ṣùgbọ́n a fẹ́ dá dúró torí pé àwọn pípì wọn ò colonize wa so we don't need to beg for our freedom àwa fẹ́ separate ara wa from Nigeria we don't want to be part of Nigeria again ẹ̀wọ́ èṣù tó ṣẹlẹ̀ ní Iléṣà lánàá tó sọ pé wọ́n dìdí lé àwọn ìlú odidi ìlú tó ń gbà kóso so who am I wọ́n dẹ̀ air lórí program so wọ́n dẹ̀ sọ pé wọ́n fún Nigerian government ní fifteen days ultimatum to sit down amicably with the with the other regions ká everybody lọ nílò àlàáfíà otherwise after the fifteen days ultimatum they are going to strike àwọn dẹ̀ pé orúkọ ara wọn ní paramọ́lẹ̀ and ever since then wọ́n ti ń pè mí mo ń try láti rí ìṣí contact yẹn wọn ò fún mi now mo ń bèrè ibi tí ọ́fíìsì wọn wọ ní that's none of my business so ìgbà tó dẹ̀ di àárọ̀ ikọ́ wọn gan ló jí mi láàárọ̀ tó ní pé àwọn rí ehm, àwọn rí kí iṣẹ́ kan tó wà lórí kí iṣẹ́ mi mo ṣe mo dẹ̀ lémi kan mo ṣe pé because I don't know anything about it but that's by the way anyway so but nǹkan tó wà important ni pé wọ́n sì sọ fún mi ní alẹ́ yìí pé kí n sọ fún àwọn èèyàn kó máa ṣe countdown kó everybody dẹ̀ máa prepare pé they are ready to fight for the Odudua nation and no going back no going back nǹkan tí wọ́n sọ fún mi nìyẹn ipe iṣẹ́ tí wọ́n bá fi rán mi I must deliver the message and I'm ready to deliver the message because ọmọ Yorùbá ni mí tọkàntọkàn ọmọ Odùduwà ni mí torí pé bá ṣe wà lókè òkun tàbá sọ wípé kò kàn wá kò kàn wá lókè òkun ilé làbọ̀ sinmi oko kò sí bọ́kọ̀ bá ròkun tó bá rọ̀ṣà ó máa fa àbòfé lẹ́gùté ni so àwa ní bẹ̀rù wípé wọ́n ní tá a bá sọ a máa tá a bá sọ a padà kú náà ni so that's a sign of warning to the Nigerian government and to the Arewa people that the paramilitaries are ready to strike after the fifteen days ultimatum tí wọ́n fún Nigerian government tó bá kọ̀ tí wọ́n bá ṣì ń kọ̀ntínú pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe lọ tó wọn bá jẹ́ kí everybody máa lọ ní àlàáfíà let Biafra go let Oduduwa go let Arewa go wípé they are sick and tired of Nigeria because they took me back to 1914 amalgamation nǹkan tó ṣẹlẹ̀ nínú amalgamation wọn làwọn mọ secret ẹ̀ and they are ready to fight now nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún 1960 lọ́dún 1958 tó fi dé orí 1966 tó fi abolish regional system of government gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ṣe àlàyé tó dẹ̀ jẹ́ kí n mọ̀ although not everything ni mo lè máa sọ lórí atẹ́gùn but wọ́n jẹ́ kí n máa mọ̀ wípé no going back kí gbogbo ọmọ Odùduwà kí wọ́n gbọ́ àti ọba àti joyè wípé àwọn tí wọ́n bá ti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní kán lọ́ọ́ dá padà ń sìn wípé ẹnikẹ́ni tó bá dẹ̀ ṣetán láti ta epo sí aṣọ àlà táwọn wọ̀ they are ready to hard that person down àti family ẹ̀ bọ́n ṣe sọ fún mi ni mo ṣe ń sọ. So mi ò mi ò mi ò mo mo fi àwọn kókó kúrò bẹ́ẹ̀ mi ò ní yọ nǹkankan mi ò ní fi nǹkankan kún ṣùgbọ́n wọ́n sọ wípé kí n sọ fún anybody wípé lọ́wọ́ yìí àwọn ò tí need financial assistance from anybody pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe wọ́n fi owó ara wọn ṣe wọ́n dẹ̀ fi ẹ̀mí ara wọn lélẹ̀ láti jà fún òmìnira ilẹ̀ Odùduwà wípé tó bá tó time táwọn need any assistance àwọn máa gbé jáde àwọn ti wà registered wọ́n dẹ̀ wà legally recognized worldwide so kò hmm. tí ì pẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀ tí wọ́n ti register so they are not terrorist organization at all according to them mo nọ́mbà wọn mo pe nọ́mbà wọn tí nọ́mbà wọn ò lọ nǹkan tí mo kàn mọ́ pé ó bẹ̀rẹ̀ nọ́mbà wọn zero eight five zero mi ò ní sọ èyí tó kù mo pè é tí kò ní lọ bẹ́ẹ̀ tí kò tó surprise mi ni wípé àwọn mẹ́ta mẹ́rin wọ́n máa bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà kan ṣoṣo yẹn mẹ́ta mẹ́rin èèyàn wọ́n máa bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà ẹyọ kan ṣoṣo tó ń pè mí oh. so that is it wọ́n ní ká sọ fún gbogbo àwọn àwọn media houses pé kó jọ kó ń ṣe ṣeréṣeré but nǹkan tí mo kàn fẹ́ sọ fún àwọn èèyàn ni wípé please ẹ má jẹ́ ká joke pẹ̀lú ẹ̀ either pé wọ́n kàn jambla talk lásán àbí wọ́n jambla talk please let us take it serious because tabani kò ní ṣẹlẹ̀ tó bá lọ ṣẹlẹ̀ wọ́n ní ogun àgbọ́tẹ́lẹ̀ kí n gba àparọ̀ tó bá gbọ́n if tó bá jẹ́ ọmọ Yorùbá don't fight Biafra tó bá jẹ́ ọmọ Biafra please don't fight Yorùbá because we are fighting this cause together according to them mi ò mọ kọ́ńtà tó ní pẹ̀lú Biafra o wípé there is no enmity whatsoever between Yorùbá and Biafra but we know our common enemy and they want to take the they, they, they want to take this uh, they, want to, to take their land by force whether they like it or not they are sick and tired of what we are going through in Yoruba land and in Biafra land so that's the message tí wọ́n fún mi wọ́n dẹ̀ máa ń tẹ̀lé mọ́ mi létí always always wọ́n máa ti ń pè mí they call me with just only one line but three or four people sometimes three people sometimes four people ni wọ́n máa ń sọ̀rọ̀ tó máa ń bá mi sọ̀rọ̀ so i don't know their identity i don't know the where they ibi tí head office wọn i don't know iṣẹ́ tí wọ́n sọ fún mi nìyẹn and i need to deliver it. ẹ ṣe gan ni mo dúpẹ́ eh, ọkùnrin mi the most important thing is that we don't even care about their identity kí la fẹ́ fà dé fún wọn ṣe. we don't need their identity all we want like we done before now is to get there get there ọmọ dúdú wà get there yes sir we need to get there now. we can go we can go get there now thank you we can get there when it get there now so you are ẹ ṣe thank you sir god bless you sir yes sir. yes uh, our viewers at home that is heritage tv àwọn ni wọ́n pè mí sìn program yẹn náà ń lọ lọ́wọ́lọ́wọ́ sí lórí heritage tv kálí mọ̀ pé náà bí ṣeré ṣeré let's rise up yes not everybody tó bá bẹ̀rẹ̀ wọ̀ yìí ló máa parí ẹ̀ but we want to take our land we are sick and tired of them wọn ò bá wọn kó máa rí màálùú màálùú dúdú àti fífún àti pupa mọ́lẹ̀ ọba aláyé tó bá ready láti go with them ẹ jẹ́ kó lọ if you still believe in one Nigeria go with one Nigeria but if you believe in your nation make sure you lay something down to fight for the freedom of your people not for because of today but because of tomorrow because you don't know what will happen tomorrow o ń bọ̀ ń bọ̀ àwọn láńdẹ́ because about bá di fifteen days ultimatum let me tell you something Time táwọn bpo bá strike I want Nigeria. I mean, ti ṣe ò tí that is why you too need to prepare yourself what a heart can conceive it can achieve if you have faith according to Major Fashek in his blessed memory if you have faith you can move mountain you can move mountain ẹ jẹ́ ká kí àwọn èèyàn tó wà ní ojú agbágbé ká tó gbé ìyá wa tí a fẹ́ gbé wá sí orí ètò láti rí one of the reasons tí ó fi jẹ́ wípé a gbọ́dọ̀ jà ká gba òmìnira yìí màá gbé wọn sí orí ètò ní alẹ́ yìí ọlá ọmọ ọlọ́dún púpọ̀ ẹ̀sìn púpọ̀ adúpẹ́ gan ni tèmílólúwa adéagbo jp good evening sir more amenities sir god bless you sir uh, oyes abelikon good evening sir good evening my brother adeojo toyin welcome sir Odùduwà gbè wá o àmì àṣẹ Èdùmàrè Rasheedat Bada ẹ ṣeun púpọ̀ well done my brother Remi Mary ọlọ́dọ̀kun ẹ ṣeun púpọ̀ olúwa yóò kúkú bá wa ṣe iṣẹ́ ṣe ní àṣeyọrí a ó rí a ó rí mi ò rí kíní ẹ̀ dáadáa lórúkọ jésù ẹ jọ ẹ ká tó sọ̀rọ̀ jù èyí tí ẹ bá ní interest láti máa ṣe program lórí platform wa is free please ṣẹ́ni bá a ṣe ń ṣe program lórí facebook tẹ̀ ń wò wáyé ó wà lórí youtube bẹ́ẹ̀ náà ló wà lórí rédíò and radio, wa is everywhere across the world two four seven transmission so tẹ̀ bá ń ṣe program lórí platform wa a máa ma relay sórí radio. straight tí everybody máa ma wò káàkiri tó máa ma gbọ́ yín káàkiri orígun mẹ́rin àgbáyé if you know you are interested be you a man or a woman please boy or girl Contact us after this program. God bless you. Ọlá ọmọláti púpọ̀ àtọ̀dá wọn ní ṣẹ́ṣẹ́ṣẹ́ olóyèdè Fẹ́mi ẹ̀kọ́ ètò bàbá mi Sunday Clean alẹ́ ẹ ṣé gan ni. Hello sister mi. Hello bàbá mi ẹ káàárọ̀. Yes ma ẹ ah, ká alẹ́ lọ́dọ̀ wa. Ṣé alẹ́ lẹ wà ń bẹ̀ àgbẹ̀? Bẹ́ẹ̀ ni alẹ́ làwọn wa eleven thirty ní bíbá thirty one. Ọ̀ oh, ọ̀. Oh, Oh, sorry. kò sí wàhálà àwa. àwa ṣe ìjí ni. àwọn ọmọ ń prepare for school. yẹ ẹ má bínú mo ti ní mo mo ti ní mo máa pè yín mo ti ní lọ́kàn mo ní mo máa pè yín for some days because mo kì í rin yín ní ojú afẹ́fẹ́ mọ́. a wà lórí afẹ́fẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yà wà lórí atẹ́gùn gan à ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ah, ah. bẹ́ẹ̀ ni wọ́n àtàkì eh, péjì wa nìbọn ọ̀rọ̀ ni wọ́n ń pa à ń ṣiṣẹ́ lórí a ah. máa get to the root of the of the matter. <laughs> mo ṣá yẹ mo ṣá wà confused lórí ẹ mo ṣá à. Ah. a wà lórí àtẹ̀wò náà mo rí àwọn kíní message tẹ send sí mi àwọn message tẹ send sí mi mo rí mo wá ní à ah, mo ní mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín we come for uh, I eh, and another one na eh, maybe public something wọ́n ní mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé confam bóyá ìwé ni o wọ́n ti ṣe. Ah, a wà lórí ètò a wà bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ǹsìn a wà lórí program. ẹ lọ síbẹ̀ ẹ máa rí wa ń ah. bẹ̀ ẹ lọ sórí page wa Àjìnlẹ̀ FM ẹ máa rí wa ń bẹ̀. òkè òkè sẹ́yìn náà sẹ́ni mẹ́sẹ̀gì yẹn sí mi. ẹ mẹ́sẹ̀gì wo ni ẹ. ọ̀nà um, àwọn ọ̀nà um, to join your public. Uh, My public what? Your public uh, see that pub, I, yeah, yeah, yeah. public uh, ìjìnlẹ̀ media and something yeah, like that. ìjìnlẹ̀ fm media ẹyin fm media àbí. Oh, yes eh, yes. ẹ eh, èmi ni èmi ni group kan tí a oh, ti ń ṣe fund ní orí ikin bẹ́ẹ̀ ni èmi ni all right ẹ máa lọ. sori tí mo tí mo gbàgbọ́ rẹ̀ tí mo ṣáà rí pé ó fún mi ní option uh, ó fún mi ní uh, kíní for twenty days twenty days tí mo ní láti join. Eh, mo láti join group yẹn. ìjìnlẹ̀ ìjìnlẹ̀ fẹ́ níjà ó ní. tó mọ ọ̀nà kó má lọ jẹ́ pé bóyá àwọn àwọn four one nine àwọn díẹ̀ torí ẹ̀ mi ò ṣe mo á ní mo tẹ̀ mo sọ mo sọ screen ni ẹ̀ mo ní máa ṣe ẹ̀ sí kí n béèrè lọ́wọ́ yín bí fọ́ kí tó kó kí tó wọ náà. èmi ni ẹ ṣe gan ẹ ṣe mọ. all right yes, all right okay i will i will i will join you now. all right ma yá ẹyẹ yan wa ẹ jẹ́ kí a gbìyànjú kí a gbé ìyá wa yìí wá sí orí ètò lónìí nítorí pé hey ẹ̀yin èèyàn ó dáa. ok sam o ti rí ẹ ok ìyá ẹ̀ là o ìyá ẹ̀ là ń gbogbo wa ká tètè máa gbáradì báyìí má rárá. ma. yes ma. ma. o. Yes, yes ma ẹ ti wà lójú agbágbé mà ìjìnlẹ̀ rédíò lélẹ́yìí lórílẹ̀‐èdè turkey níbẹ̀ la ti ń pè yín orúkọ tèmi ni ìjìnlẹ̀ marcus. ok orúkọ mi ni ìyá àti ọláyẹmí ní ìlú boma. ní ìlú boma. ní gọ̀gọ̀ ní aftagbọ̀n. ní ọ̀yọ́ ní ọ̀yọ́ hmm. báwo ni ìgọ̀gán ṣe jìnnà sí ìdèrè. Si kò jìnnà síra wọn rárá. ok ó dáa yá wa a gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí torí bá a ṣe ń sọ̀rọ̀ yìí a ti wà lójú ayélujára wọ́n ń gbọ́ wa lórí facebook wọ́n ń gbọ́ wa lórí igun mẹ́rin àgbáyé bá a ṣe wà yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbọ́ wa lórí rédíò wa wọ́n wò wá lórí youtube bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mọ́ a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yín ní gàngàn sí gbogbo àwọn ọmọ Odùduwà pátápátá kí wọ́n mọ tó ṣẹlẹ̀ sí yín ṣe ẹ ṣe iṣẹ́ yín ò ní dàrú. àmín ẹ jọ̀ọ́ mà tẹ́ bá ń ṣe àlàyé ẹ ní àsìkò láti ṣe àlàyé kúlẹ̀kúlẹ̀ ẹ má yọ nǹkan kan kúrò ń bẹ̀ a máa fún yín láàní àǹfààní láti ṣe àlàyé kẹ́ ẹ túṣu désàlẹ̀ ìkòkò mà ẹ kọ̀ntínú mà. ok e, èkó ni mo wà mo wà ní ọmọ eleven years mo ti lọ ṣèkó tí mo ti lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ hmm. títí títí tí mo yí dá tí gbogbo nǹkan tún da lẹ́kọ̀ọ́ ń gbà ọyá ó tún dàrú àwọn ẹ̀gbọ́n mi wá pè mí pé kí n máa bọ̀ nílé kí n máa wá ṣe agric kò sí agbára fún mi iṣẹ́ ọ̀kadà mò ń ṣe tí mò ń rà fáwọn èèyàn àwọn olè bẹ̀rẹ̀ sí ń dà mí láàmú lórí ẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ mi mo wá lọ àwọn ẹ̀gbọ́n mi wá pè mí pé kí n máa bọ̀ nílé pé èyí tí màá fi jókòó sí èkó tí gbogbo nǹkan ń dàrú kí n padà sílé mo wá ní àpò ah, kò ní sì fún mi láti lọ tí kò sówó lọ́wọ́ mi mo ṣàlàyé fún ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi yẹn mú mi lọ sí bank mo gba loan àwọn ọ̀rẹ́ mi kan náà dìde wọ́n kówó fún mi àjọ wọ́n ní kí n máa lọ lò ó mo wà ní dubai àwọn ẹ̀gbọ́n mi wà ní amẹ́ríkà ọkọ mi wà ní ní london ọkọ mi náà wà ní wọ́n ṣáà ń send owó sí mi pé òkè ó ti mú mi wà ní ìṣòro tuntun láti máa ṣàgbé kí n máa bá àwọn náà rà mo wá bẹ̀rẹ̀ sí ń bá wọn ra lẹ́yìn tó o ń bá ra lẹ̀ mo rà lọ́wọ́ ọ̀bàdà wọ́n tà fún mi ló mo rà lọ́wọ́ àwọn akọ̀yà wọ́n tà fún mi èyí tí mo lọ rà lọ́wọ́ àwọn ọ̀kọ́ làbà èyí mo rà lọ́wọ́ lọ́dọ̀ àwọn akọ̀yà gbó màálùú márùn-ún ló wà lórí ẹ̀ hmm. mo bá ní òkè ẹ ṣe ẹ mú sáìdì bíbà yìí ẹ kó àwọn màálùú. ẹ dúró mà ẹ dúró mà. agbo màálù yẹn àwọn wo ló ní agbo màálù yẹn ṣé ọmọ Yorùbá ni wọ́n ni àbí Fúlàní. Fúlàní ni wọ́n hmm. wèsí ni wọ́n porúkọ yẹn but under Sẹ́ríkì Sálíù ni wọ́n wà gbogbo wọn. àwọn ni wọ́n dẹ̀ talẹ̀ yẹn fún yín. àwọn náà talẹ̀ yẹn fún mi mọ́ Fúlàní Fúlàní talẹ̀ nílẹ̀ Yorùbá hmm, ó dáa. Eh, eh, àwọn Fúlàní kọ́ ok àwọn fúlàní kọ́ ló talẹ̀ ó dà ó dà. àwọn fúlàní kọ́ ìwọ́n kọ́ àwọn fámìlì alákọ̀yà ni wọ́n tà á fún mi ipò alákọ̀yà ló tà á fún mi mm-hmm. àwọn fúlàní yẹn wá wà lórí ẹ̀ tó mo wá fún wọn pé òkè ẹ máa kó màálù yín síbí sọ̀bọ́ ẹ̀ tí kò kí n ṣe pé ẹ ralẹ̀ yìí lọ́wọ́ wọn ẹ hmm. máa kó màálù yín síbí báyìí hmm. ẹ má da màálù sínú oko ni. ó dáa ṣé ẹ dúró mọ́ ẹ máa tẹ̀síwájú mà ẹ ní sùúrù ilẹ̀ yẹn ibi tí wọ́n kó màálùú sí yẹn lára ilẹ̀ tẹ̀yìn rà ni. bẹ́ẹ̀ni. ẹ̀hún lẹ́tí fún wọn ní òun lẹ́tí fún wọn láàyè wípé kó kó màálùú wọn sí. bẹ́ẹ̀ni pé kó má lè dá wọnú oko mi. ok ok ẹ continue. wọn ò dé corporate pẹ̀lú mi so ibi tí mo dẹ̀ oko yẹn pọ̀ gan níbi tó ti yẹ kí n lú five hundred baht àgbàdo tó ti ẹ kí n mú wọ́n kà mú forty bag níbẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀ ní wọ́n ṣe gbogbo ẹ̀ mo tún dáko yẹn again wọ́n ní kò sí òun wáyé mọ́ dáko yẹn again gbogbo àwọn fídíò yìí wà lọ́wọ́ mi àwọn evidence wà lọ́wọ́ mi. evidence wà lọ́wọ́ yín náà evidence ẹjọ ma ẹ ma ẹ send ẹ sí wa ma ẹjọ ma ẹ ṣe gan ma ó yá continue ma. all right so mo wá bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn nǹkan ni mo wá dá oko yẹn padà nígbà tí mo dá oko yẹn padà wọ́n tún wá da màálùú sí sínú pákí àti kóró kaṣú tí mo gbìn wọ́n da màálùú sí àtàgbàdo tí mo gbìn ẹni tí mú kúrò mo wá lọ fọlọ́pàá kó wọn nínú ọdún tó kọjá nínú oṣù kẹwàá ọdún tó kọjá mo wá fọlọ́pàá kó gbogbo wọn pátápátá wọ́n tì wọ́n mọ́ wọ́n bá ṣàwọn wọ́n bá ń bi wọ́n pé eléyìí sọ pé èmi kọ́ ọ èmi kọ́ mo da màálù eléyìí sọ pé èmi kọ́ mo da màálù èmi kọ́ mo da màálù ó ṣáà tú mi mi mọ nǹkan tí mo lè ṣe mọ́ òkú sílẹ̀ ó sọ wọ́n kúrò níbẹ̀ nígbà tó máa kúrò níbẹ̀ àwọn ibi tí mo wá sọ pé òkè kan lọ bá mi ti rọ́ padà ó fi pákí sí gbogbo omi tó bàjẹ́ ọjọ́ tó ń lọ gbogbo agbo márààrún yẹn wọ́n méṣọ̀ pé àwọn parí oko yẹn mi ì rí wọn títí di èyí wọ́n lọ nígbà tí ó wá yá ilẹ̀ eléyìí tí mo wá rà sí ọ̀dọ̀ àwọn alákòdọ̀ ní bíbáyìí bí mo ṣe ra ilẹ̀ yẹn kí n tó ra ilẹ̀ kí n lọ rí sẹ́ríkì mo lọ síbẹ̀. sẹ́ríkì yẹn mà ẹ dúró sẹ́ríkì yẹn ṣọmọ yorùbá ni àbọ̀mọ fúlàní fúlàní ni. báwo ni tiẹ̀ ṣe jẹ́ lórí ilẹ̀ yẹn. òun ni òun ni ó fi àlàó yẹn síbẹ̀. òun ló ní ilẹ̀ ibẹ̀ yẹn àbí òun ló ní ibẹ̀ yẹn ilẹ̀ ibẹ̀ yẹn àbí wọ́n ta ilẹ̀ fún. òun kọ́ ló ní. báwo ló kí ló wá dé tó ṣe ní gbẹ́kẹ̀ lọ rí sẹ́ríkì wọ́n ní kí n lọ rí because pé òun ló òun ló ní àwọn fúlàní yẹn òun dẹ̀ ló lágbára jù nínú ìlú yìí kábíyèsí ò lẹ́nu tó òun ni ṣáájà ń béèrè àwọn fúlàní bí mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí í húgi lóko yẹn kó tó nígbà mo kọ́ mo ra ara oko yẹn tán láti ẹ̀ àwa pè é nígbà tá a pè é a ní kó kúrò níbi a fún gbogbo àwọn tó kù ní ìwé pé kó kúrò níbẹ̀ àwọn kan kúrò ó wá ku ẹyọ kan tó jẹ́ ọmọ sẹ́ríkì yẹn òun wá dúró síbẹ̀ eléyìí tó jẹ́ ọmọ sẹ́ríkì yẹn ní láti máa sọ pé kí ni ó ń ṣe ìwọ̀ owó wà ra lè ní báyìí ṣé wọ́n mọ̀ pé èmi lèmi kọ́kọ́ dé báyìí ni oògùn owó wà oògùn wà owó wà fídíò sọ yìí wà lọ́wọ́ mi màá sẹ́ǹdì ẹ̀ sí. ẹ sọ gbogbo àwọn nǹkan yìí fún mi lọ́yà sọ pé oògùn wà owó wà tó o bá ti mọ̀ pé jọ nítorí ọlọ́run ṣáà máa da ẹran oko wọ́n ní kí n mẹ́jọ bá ṣe rí kí lẹ́yìn tí bá kò sí wàhálà tó máa ṣọgbà síbẹ̀ nígbà tí mo dé oko yẹn kí n tó gbé àgbàdo wọ́n tún ní kí n lọ fún fíríkì mo tún fi fíríkì pàdù every day bí ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ni mo máa ń pè fíríkì pàdù ẹ̀mẹ́ta ni mo máa ń pè ní èdè aláàjì ẹjọ́ ìjẹba mi bá làwọn sọ̀rọ̀ toró ní táyì tí mo sáré lọ sí èkó mo lọ àtẹ́ǹdì sáwọn ọmọ mi ìgbà tí kíní ẹ̀ẹ́ covid nineteen yẹn kúrò lẹ̀ so mo lọ àtẹ́ẹ̀nì sáwọn ọmọ yẹn kọ́ lè padà sí sùn bí mo ṣe dé nínú wíìkì yìí náà ni mo last week mo dé ọjọ́ kejì mo wá ní kí brọ́dà mi ṣe kọ́ tẹ̀lé mi kọ́ jẹ́ ká lọ wo oko yẹn kí n wo báwọn àgbàdo yẹn ṣe jáde sí nítorí ìgbà tó pé èwú mo ṣe fídíò ẹ̀ fídíò ẹ̀ wà lọ́wọ́ mi táwọn àgbàdo yẹn jáde tí mo lọ wò fídíò ẹ̀ wà lọ́wọ́ mi màá tẹ̀lé ẹ̀ hmm. mo wá pe ọ́nkù mi pé ká jọ lọ wọ́n àwa jọ lọ síbẹ̀ ṣé nígbà tá a dín oko yìí níbi tí màálùú la bá nínú oko bí mo ṣe káwọ́ lórí bí mo ṣe fìdí jọlẹ̀ nìyẹn pé à àlàódà ibo ló wà ibo kó jẹ́ ẹ ti sọ ọ́ di yèèpẹ̀ ilẹ̀ẹ́lẹ̀ lásán yèèpẹ̀ lásán ló wà níbẹ̀ wọ́n ti dá gbogbo ẹ̀rú fún mi mo bá padà wá sílé mo ṣáà sọ fún mọ́kùn mi pé ó yá kán jẹ́ ká máa lọ bí mo ṣe padà wá lé nìyẹn mo bá pe sẹ́ríkì ẹ̀ ló <laughs> sẹ́ríkì kí ló dé tà fi yín. àwọn ọmọ yìí ti bá oko jẹ ó ní òun máa rán ọmọ òun wá ó bá rán ọmọ ẹ̀ náà wá wọ́n ń pe ọmọ yẹn ní eh, Usman àbí kí pè ọmọ yẹn wá ọmọ yẹn wọn bá pàdé níwájú tàkàn bá ní bá lọ dúró síbẹ̀ ó bá ní pé eh, àlàó lè léyìn mo ní bá ń kí mi lóhùn bóyá àlàó kí ló fẹ́ kí aláàjà ṣe fún ẹ ó ní òun ò fẹ́ kí ó dórí ilẹ̀ yẹn mọ́ nítorí òun lòun ní ilẹ̀ ẹbẹ̀ yẹn òun lòun kọ́kọ́ débẹ̀ ọmọ sẹ́ríkì ní ṣòra ni ó ní kò rà ó wò rà wọ́n ní kí ló bí mo ṣe gbọ́rọ̀ yẹn bí mi ṣe jáde nìyẹn mo mo bá lọ sí mo bá lọ gbogbo tẹsán lẹ́yìn DPO nìkan ni kò lọ gbogbo wọn náà tẹ̀lé mi a dẹ̀ débẹ̀ wọ́n ń tupá kí lọ́wọ́ àwọn ọlọ́pàá yẹn dé bá wọn <coughs> níbi tó ti ń tupá kí lọ́wọ́ lórí ilẹ̀ yẹn àwọn ọlọ́pàá yẹn lórí the same ilẹ̀ àwa ò tí ì ṣiṣẹ́ débi tó ń fi ẹ̀gẹ́ tí wọ́n sí àwọn èyí wá sọ pé ẹ̀yìn tẹ̀ ń tupá kí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹran sí oko adúgbò oko yìí síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀rù nǹkan báyìí ṣé ká sọ bẹ́ẹ̀ fún ìgbà tí yẹn sọ bẹ́ẹ̀ ọba kúrò nípa àwálé gbogbo àwọn ọlọ́pàá yẹn wọ́n jẹ́ àwọn àjọ dp lápò wípé ẹjọ́ dp o kíní tó ṣẹlẹ̀ tí wọ́n máa yí pọ̀ jù gan o àtàwọn mọ̀ọ́mọ̀ ṣe kíní yìí mu òun náà ń dáko lọ́wọ́ ó dẹ̀ ń gbin ẹ̀gẹ́ àwọn ẹ̀gẹ́ tiẹ̀ náà wà níbi tọ̀dọ̀ obìnrin yìí màálùú kankan ò jẹ́ ó dẹ̀ tú pákí pọ́npọ́n márùn-ún nínú oko yìí táwọn náà bá ti wọ́n tu lọ́wọ́ àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ fún bá ṣàdé station wọ́n bá ní ká pe gbogbo àwọn ẹni tó talẹ̀ wá fún wa mo bá pe gbogbo àwọn family méjèèjì wọ́n bá dé station wọ́n bá ní ta ló talẹ̀ fún sẹ́ríkì tó talẹ̀ fún àlàó ó lóun kọ́ lòun talẹ̀ fún lágbájá ta ló talẹ̀ fún wọn lóun kọ́ wípé ìgbà tó ń dẹran bọ̀ lóru ló dúró sórí ilẹ̀ yẹn ló ti wá di ohun tó wà níbẹ̀ látijọ́ ọjọ́ yìí ó ní ẹ ìgbà tí ìwọ fẹ́ ṣe kọmọ èmi ó fún ẹ ní àgbò ẹ̀gbọ́n yẹn ní àgbòwò ló fún òun òun fún ẹ ní màálùú seventy two thousand seventy two thousand òun rà á sí ẹ ló kú ó dẹ̀ fún òun lágbo hmm. ẹ̀gbọ́n yẹn ṣáà ń sọ bẹ́ẹ̀ yẹn fún àwọn onílẹ̀ yẹn sọ bẹ́ẹ̀ fún lọ́jọ́ náà sẹ́ríkì àwọn àwọn ṣáà ní pé kí ni mo fẹ́ gbà mo ní ìwọ̀n tó ti bàjẹ́ ń bẹ̀ ti pọ̀ ju wípé kó fún mi ní twelve million ó kú ti sọ pé oògùn ó wà owó ó wà kó fún mi ní twelve million àwọn ọ̀pá bá ní ṣe. iye ìbáàjẹ́ àjọ ń dẹ̀ni àrà ló fẹ́ fún mi kájọ lọ sọ́ láàrin ara wa wọ́n bá le ó bá ní kò sára tó wù máa dá èmi ìyàwó mẹ́ta ni èmi ó ní èmi ó bímọ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá sí orí ilẹ̀ yẹn èmi ni èmi kọ́kọ́ débẹ̀ wọ́n ní kó lọ tó fi ralẹ̀ wá ó ní òun ò rà ṣùgbọ́n ọmọ nàìjíríà lòun hmm. tí o bá dé àbújá ó bá mi níbẹ̀ tí o gbogbo orú nǹkan báyìí ó bá sú mi nígbà mọ̀ràn tí mo lè dá mọ́ mo bá padà sọ́dọ̀ kábíyèsí nígbà mo dọ́dọ̀ kábíyèsí máa ṣe sálìm ó pè lákòókò kò dáhùn ó pè lẹ́ẹ̀kejì kò dáhùn ó pè lẹ́ẹ̀kẹta kẹ́hìn ló ṣèwà bá kábíyèsí ó bá mú àlàó lẹ́yìn wá ìgbà tó má làó dé ó bá ṣàlàyé kábíyèsí bá ní sálìm kí ló dé tí àlàó lọ fi ẹran jẹ ó kú ọmọ tèmi ó bá ní kò sọ̀rọ̀ níbẹ̀ pébi tí mo bá fẹ́ gbé kéèsì yẹn ìṣó kájọ máa lọ àkábíyèsí tún pé padà kò dáhùn bóyá jáde nìyẹn fún bí rọ́bì kábà tí ń bá kúrọ́ mọ́ ó kù mí ó kan lọ́rùn bó ṣe work out kó òun wájú kábíyèsí nìyẹn bó ṣe pe àlàó yẹn náà jáde nìyẹn bó ṣe lọ dè nìyẹn. kábíyèsí ò dé kábíyèsí ò dé ṣe nǹkan kan. kábíyèsí kò ń dẹ̀ torí bàbá yẹn ní àìlera kò ní agbára tó lè dà torí Séríkì ní agbára jù lọ mo wá bẹ̀rẹ̀ sí ń lọ sí oko yẹn láti ìgbà tí mo ti mo ṣáà lọ lákọ̀ọ́kọ́ wọ́n wá gbé àwọn méjì kan gbé ọ̀kadà tẹ̀lé ni mo bá ń sọ fún ọlọ́kadà mi pé kó yà kú kúrò kó jẹ́ ká dọ́ọ̀jì mọ́ wọn lójú tó ìgbà táwọn ẹ̀gbọ́n mi náà gbọ́ àwọn ẹ̀gbọ́n mi ni mo gbọ́dọ̀ lọ sí oko mọ́ for now mo wá di ẹni tó ń fún káàkiri Séríkì yìí dẹ̀ wíkẹ́ẹ̀tì débi pé she can do ọ̀nà ọdún kò sí nǹkan tí kò lè ṣe fún mi wọ́n bẹ̀rẹ̀ sí nípa mi mo lọ kò sí béèrè bí ìjẹta mo tún ayé tẹ̀ lánàá èmi gangan gangan gangan mo ti ń kúrò mo ti tún lọ wá tún wú ọ̀rà akáàdínfilè dájọ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin tẹ́ ń jàbọ̀ ẹ̀tọ́ ọmọ yorùbá púpọ̀ lọ́rùn bẹ̀yìn iṣẹ́ yìí ò ní dà ẹ dákun ẹ ṣàánú mi ẹ torí ọlọ́run ẹ ṣàánú mi mo fi títóbi ọlọ́run tó fi bẹ̀yìn mo ẹwọ ẹ̀mí mi ò balẹ̀ mọ́ mo dá yín lóhùn kò sí ìfọlọ́run náà. ẹ fara yín balẹ̀ kò sẹ́kún lọ́rọ̀ yín kò sẹ́kún lọ́rọ̀ yín ṣe ti gbọ́ mọ̀ màá pè yín lábẹ́ aṣọ màá pè yín lábẹ́ aṣọ ṣe ti gbọ́ mọ̀. ok. má hmm, pè é lábẹ́ aṣọ ẹ má wọrí kò sẹ́kún lọ́rọ̀ yẹn. ok. ṣẹ́rí tí bàtà bá ti dún lákọ́lá ẹ dúró mà. ó ti fẹ́ ó dàbí pé ó ti ń lé mi káàkiri ni ẹ̀rù bà mí. kò sẹ́rù lọ́rọ̀ yẹn. àwọn ẹ̀gbọ́n mi gọ́dìn sọ pé kí n padà lọ sẹ́kọ̀ọ́. ẹ má bẹ̀rù ṣó ti yẹ yín mọ̀ tí bàtà bá ti ń jú lákọlákọ. ẹjọ́ tẹ bá ti gbọ́ tẹ bá ti gbóhùn mi mọ́ ẹjọ́ ẹ bá mi mú Sẹ́ríkì o Sálíù gògó ẹjọ́ ẹ bá mi mú tẹ bá ti gbóhùn mi mọ́ ẹ fara mi balẹ̀ ẹ fara gbogbo ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gbogbo àgbáyé pátá ló ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó wà l'Amẹ́ríkà ń gbọ́ àwọn tó wà ní Australia wọ́n ń gbọ́ wa báyìí àwọn tó wà ní Asia àwọn àwọn tó wà ní Japan wọ́n ń gbà àwọn tó across the world wọ́n ń gbọ́ wa báyìí ṣe rí tí ẹ dúró kò sẹ́ni tó máa bẹ̀ wọ́n ẹ ní sùúrù mà ṣe fẹ́ gbọ́ mi ṣe fẹ́ gbọ́ mi mà ṣe fẹ́ gbọ́ mi ẹ farabalẹ̀ ẹ má sọ nǹkan kan mọ́ lásìkò yìí mo fẹ́ sọ̀rọ̀ ẹ tẹ́tí gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. tí bàtà bá ti dún lákọlákọ ó ti ṣetán àti yà ni kò sí ẹ̀bẹ̀ kankan tí ẹnikẹ́ni máa bẹ Sẹ́ríkì kò sí ẹnikẹ́ni tó máa bẹ Sẹ́ríkì lọ́wọ́ yìí o kò sí ẹnikẹ́ni tó máa bẹ ẹ fọkàn yín balẹ̀ máa pè yín lábẹ́ aṣọ ẹ jẹ́ ń trọ́ ẹ̀ sí gbogbo ọmọ Odùduwà pátápátá tún wà nílé lóko lẹ́yìn odi wípé ẹ má wọrí ẹ má wọrí mà á máa pè yín lábẹ́ aṣọ á máa pè yín lábẹ́ aṣọ ẹ má wọrí ẹ má ké mọ́ ẹ má kí mọ́ ẹ kò sẹ́kún lọ́rọ̀ yín. ẹ ṣe ọ̀rọ̀ ẹni kankan yóò ní dàrú iṣẹ́ yóò ní dìbàjẹ́ o ẹ jọ̀wọ́ gbogbo àwọn ẹni ẹlẹ́ni tó wàá lo òyìnbó tó ní máa bá wọn ṣe nǹkan wọ́n ti bá gbogbo ẹ jẹ́ mọ́ mi lọ́wọ́ ẹjọ́ ẹ ṣàánú mi o. ẹ má wọrí ẹ ní sọ̀rọ̀ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí i. yẹmi ni o yẹmi ṣàràfà ni o. yẹmi ṣàràfà láti ìgàngán àbí. bẹ́ẹ̀ni láti ìlú gàngàn gàngàn. gàngàn ok gàngàn all right kò sí wàhálà kò sí wàhálà ẹ má wọrí ma a máa pè é lábẹ́ aṣọ ma ẹ sùn. epo ẹjọ kọ́ máa pè mí pa ẹ dàgbọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. kò sẹ́ni tó máa pè yín pa kò sí ẹni tó máa pè yín pa ẹ fi ara yín balẹ̀ kò sí nǹkan kan tí ẹnikẹ́ni lè fi yín ṣe ẹ sùn ma. mo gbọ́. ẹni pé mo dákẹ́. <laughs> ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀sí belief ní one Nigeria kẹ́tì mọ̀ wípé with all due respect orí yìí ò pé sàmà tẹ́ ẹ bá sì belief nínú one Nigeria excuse me sir excuse me Ma, orí yìí ò pé. nílẹ̀ tiwa kẹ́yìn wa máa bá Fúlàní kó máa bẹ̀ pé mo fẹ́ dáko ẹ wá ní ká máa wá àlàáfíà ẹ ní ká máa ní sùúrù wàláì tó bá yẹ pé mo rí àwọn paramọ́lẹ̀ yẹn ni mo lè máa rí kọ́ńtà tí wọ́n darapọ̀ mọ́ wọn straight. Sheikh Ahmed e Adéjùmọ̀bí hello. ẹjọ́ nǹkan tí ẹ fi ń gbọ́ wa yẹn ṣàbẹ̀ wa reduce volume ẹ̀ ká lè gbọ́ra wa yé kéèké. hello. hello bàbá mi. ẹjọ́ bá wa reduce volume kan tẹ́ fi ń gbọ́ wa sà kẹ́ bá wa dá ṣètò kíákíá. ọlọ́run máa fún yín ṣe o. àmì sà. Hmm ọ̀rọ̀ náà tó ti lẹ oyọ̀ sí ilé ìlú wa tá à ń pariwo wípé ẹ jẹ́ ká lọ ká lọ ká lọ ká lọ àwọn kan lórí burúkú sì máa lọ sí Àbújá wa lọ gba Ghana mosque owó wa gbé wálé. káwa máa bẹ Fúlàní pé a fẹ́ dáko. gbogbo ẹjọ́ bá ti di jẹ́ ayọ̀ àpòǹjẹ rẹ̀ mú jẹ ní kóbìnrin yẹn kó mọ́ bẹ̀rù kó fọkàn balẹ̀ kó mọ́ bẹ̀rù kó fọkàn balẹ̀ kò sí wàhálà kankan tó ṣẹlẹ̀ sí. ọ̀rẹ́ sàn ẹ ṣe gan san gbogbo ọmọ Odùduwà pátá ẹ jẹ́ ká dìde sí arábìnrin yìí kì í ṣe arábìnrin nìkan gbogbo ilẹ̀ Odùduwà ẹ ṣe gan san kí ni kí a ṣe fún arábìnrin wa tí kò lọ́mú nǹkan tí a máa ṣe fún arábìnrin wa tí kò lọ́mú àbẹ̀kẹ́ àbẹ̀kẹ́ ọlọ́run tẹ́lẹ̀ ẹ ṣeun púpọ̀ olómìdé John ẹ ṣeun púpọ̀ ẹ̀ eh, eze ipob great job thank you so much my brother adéòjò tóyìn ẹ ṣe gan ni sheriff adémọ́lá adékànbí ẹ ṣeun o adéòjò tóyìn thank you so much ọlá ọmọ ọládì púpọ̀ àtúndá god bless you my family is doing fine we are doing we are we are okay here adéfúnkẹ́ ìdòwú good evening sir good evening ma ọlọmọ ọmọ ọládì púpọ̀ àtúndá how is ramadan ramadan is here bukola fatima Emiola olóòtú ẹ̀ka alẹ́ kú ẹ kú iṣẹ́ ribiribi àtìlẹ́yìn ọlọ́run á wà pẹ̀lú yín o oòdùà á gbà ilẹ̀ Odùduwà fún wa àmì àṣẹdùmarè Adeleke Ganiat may God protect us all Sheriff Adémọ́lá Adékànbí ọlọ́mọládé púpọ̀ àtọ̀dá fine and yours wọ́n fún wọn lésì ọ̀rọ̀ adémẹ́fun ọ̀ṣun ṣẹ́mi lórí azeez ẹ̀kú ètò ẹ̀ṣẹ̀ púpọ̀ mà ẹjọ́ ẹ̀yin tí ẹ̀ bá ń gba notification lórí program wa mọ́ wọ́n àtàkì péèjì wa ni o tó bá ti tún àsìkò tá a máa máa ṣe ètò ẹ máa bá wa ẹ máa lọ sórí péèjì wa orí péèjì wa ẹ máa rí wa ń bẹ̀ kò tí ì yí padà gba àsìkò wa aago kan ọ̀sán ilẹ̀ Odùduwà hello sir. hello bàbá. yes sir. ẹ kú ètò. ẹ ṣeun sir ẹ kú gbogbo ìgbà sir. àwa nìyẹn sà ṣe rí àwọn tó bá ṣe máa ń sọ̀rọ̀ wọn Nàìjíríà ṣíṣe ló jẹ́ kúdà pé àwọn tí wọ́n rán wá wọ́n máa mọ́nítọ̀ bàṣẹ ń ṣe ni. bẹ́ẹ̀ni. ọ̀yìn afẹ́fọ́ wọ́n dẹ̀ máa forí gbèpè ni because ẹni tó rán ẹ wá kó máa wù wọ́n ń ṣe ó wà bí kan pẹ̀lú pàṣẹ́rò ẹ̀ wọ́n fọwọ́ pa lára wọ́n á forí gbèpè níbà ọ̀dẹ̀ ni ẹ gbèdè mhm. máa kú sí nìyẹn. ọ̀rọ̀ kan rẹ̀ tó wá tó wá wà ṣẹ̀rí àwọn tó bá ti wà bóyá bíi fifty five sixty sókè yẹn ọ̀rọ̀ tá à ń sọ yìí wọn. <laughs> wọ́n ti wà lóko ẹrú yẹn ó ti mọ́ wọn lára ó ti palàkàyè wọn ó ti palàkàyè wọn so ojú wa ń tì wọ́n pé ìjà táwọn ò jà ìtara ló ń ṣe wọ́n ìpèjà táwọn ò rí jà làá fẹ́ wá jà ìlara ni àkọ́kọ́ gàgà lọ́rọ́ wọn kò fẹ́ kábí kábíyà bẹ́ẹ̀ kọ́ àwọn àdè máa jà a máa kínní hmm. a máa jà a kínní àwọn kan wà wọ́n máa dàlù ni wọ́n máa dàlù fún wa hmm. àwọn kan wà wọ́n máa fìlú dẹ̀ fún wa ni ìgbọ́n tó bá wà so ìtìjú yẹn ló ń ṣe fún káwọn ti fọkọpù gan àgbàlagbà láti dá bíi fifty fifty fifty yẹn fún káwọn ti fọkọpù gan. seriously sir. kí lẹ sọ. mo ní seriously sir wọ́n fọkọ gidi gan ni. ìtìjú yẹn ló ń ṣe wọ́n lánàá sọ pé ẹṣẹ́ àrẹ́ra ṣe jẹ́jẹ́ o ẹṣẹ́ àrẹ́ra ṣe kíní kan wọn ò láyà akẹ́bọ̀jẹ àwọn lọ́kọ̀ wá sínú nǹkan tá a wà yìí àwọn lọ́kọ̀ wá sínú ẹ̀ àwọn àdẹ̀ ti rí ẹ̀dà pé àti àti àlè kọ̀tínú ẹni ò lè fi kí fọmọ mi kò pọ́síbù tó dẹ̀ bá pípín yẹn ẹ̀ ti bá nílẹ̀ nílẹ̀ Yorùbá Fúlàní máa pàṣẹ fún mi lẹ̀ àbí àbí kí ni yóò dáhùn èèyàn ni òye wọn ni nǹkan ẹ̀ lọ sílé Haúsá kẹ lọ ṣe nǹkan tẹ̀ ẹ̀ lọ tẹ̀ lọ ṣe ẹ̀ lọ́ta ní wọ́n hmm. tún wá rí nǹkan tó wá tún ṣẹlẹ̀ lórí àwa Yorùbá ní orí wa òkú wá pé rárá ẹ wá tún wá rí major problem ní foreign aid táwa tún ṣe kiriyó àti mùsùlùmí yẹn hmm. ìyẹn tún wá kó bá wa bámbàm ẹsìn yẹn ó wá kó bá wa bámbàm so ẹjọ́ tó rọ ọlọ́run kí má gbàgbé ẹ sọ̀rọ̀ àwọn paramọ́lẹ̀ bẹ́ẹ̀ni sà bíi abí ìjọ mẹ́ta kan bẹ́ẹ̀ni àwọn wèrè kan kọ́ máa gbọ́ mi o gbogbo ayé ẹ máa gbọ́ mi àwọn wèrè kan tó pera wọn ní dúdú heritage ní London and àwọn àti lọ sọ àwọn ìfọwọ́ náà àwọn àwọn orúkọ àwọn pípù yìí jẹun ẹjọ́ torí ọlọ́run dúdú heritage yẹn fọwọ́ náà ìní o anybody ẹ má ní kankan ṣe pẹ̀lú ẹ o àwa ti gbọ́ o la ṣe pariwo síta yìí o àwọn ti kún pátá láti lágbà wálẹ̀ o. àwọn náà ń ṣe program lọ́wọ́lọ́wọ́ lórí paramọ́lẹ̀ yẹn sìn so wọ́n ti wọ́n ti pè wọ́n dẹ̀ ti apologize pé kò ṣe pé bóyá àwọn ṣe láti fi ṣe four one nine ṣùgbọ́n wọ́n á ní àwọn paramọ́lẹ̀ ìkìlọ̀ kan tí wọ́n fún gbogbo wa ni wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi orúkọ àwọn ṣe nǹkan kan ẹnikẹ́ni tó bá fi orúkọ àwọn ṣe nǹkan kan lọ́wọ́ yìí wọ́n máa go for that person and his family. so wípé bọ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí sin heritage ń ṣe program lórí kódà wọ́n pè mí sórí program yìí gan àjọṣe program ni wọ́n pè mí sórí program wọ́n béèrè nípa paramọ́lẹ̀ mo dẹ̀ sọ gbogbo nǹkan tí mo mọ̀ nípa wọn mo sọ lórí program wọn bẹ́ẹ̀ náà là ń gbọ́ lórí bíbá yìí ok o ẹjọ tó rọ Ọlọ́run káyọ gbọ́ o ọmọ àwọn pípì yẹn wọn wá jà fún wa ní o a máa tún fi wọn powó o ẹjọ tó ẹjá bọ́ lóko ẹrú o ẹ̀yin oníwà bàjẹ́ ẹjá bọ́ lóko ẹrú o. ẹ jẹ́ kí a pa ọwọ́ pọ̀ bàbá mi ẹ ṣe o ẹ ṣe gan sa bẹ́ẹ̀ ni o gbogbo àwa media house tíjà wà láàrin wa tẹ́lẹ̀ this is the avenue for us láti parí ìjà láti ṣe báyìí gbogbo àwa social media ti yẹ pé owó là ń fẹ́ tẹ́lẹ̀ i mean our media houses our media houses tó yóò jẹ́ pé owó ni wọ́n ń wá tẹ́lẹ̀ kiri ẹ jẹ́ ká gbàgbé owó lọ́wọ́ yìí ká ṣe báyìí parapọ̀ pẹ̀lú àwọn paramọ́lẹ̀ kí ẹ jẹ́ kí ajá ìjàyè ní àjàṣẹ́gun àti àjàṣẹ́tẹ̀ wọ́n ní yorùbá ò kí ń jagun conlus ẹ jọ arábìnrin wa yìí ẹ má jẹ́ kí a pa ọ̀rọ̀ wọn tì tí a sì ṣe gbọ́ ọ̀rọ̀ wọn tán lọ́wọ́lọ́wọ́ bàbá wa ẹ mà káàbọ̀ sórí ètò ọmọọba. ẹ ká alẹ́ sá o. ẹ ètò. ètò ni ẹ sá àwọn ọmọ fún. àmì o. àgbè gbogbo wa. àmì sà. àwọn bá sì ń pèlè fún ìyá pé ọ̀pọ̀lọpọ̀ mẹ́jì because ní nàìjíríà ah. yẹn mi kọ wà. network yẹn ò dá bí tẹ́ wá yẹn sà network yẹn ń break. ẹ ló fẹ́ gbọ́ mi. ẹ mo ń gbọ́ yín sí mo ní nàìjíríà dé lè mú ìgbésẹ̀ kan. Abdulma online. Ah, network yẹn. What? Network yẹn. Network yẹn. Hello. Bẹ́ẹ̀ni, ẹ à ń gbọ́ yín sìn. What is one nínú Nàìjíríà ní orúkọ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́? Kò yé mi o. Ninety eighty something percent Hausa ti kó ẹ lọ wo gbogbo minister of. Ẹ um, sà, is um, ninety nine one ninety nine one ní sìn gbogbo nǹkan tó jẹ́ ẹ̀kọ́ gidi haúsá ti kó so àwọn kan sì tún wá wà bí kan tó sọ̀rọ̀ lórí one Nigeria what is one Nigeria kí ló ń mọ̀ tó ń jẹ́ one Nigeria. so we should just forget about one Nigeria ọ̀nà one Nigeria kò sí kankan tó kàn wá pẹ̀lú one Nigeria kankan ẹnìkan tó bá jọmọ Yorùbá original Yorùbá tó bá ń sọ̀rọ̀ one Nigeria ó wà lára àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀bàyéjẹ́ ni. bẹ́ẹ̀ni. so gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ wà níbi tó fẹ́ máa bà ilẹ̀ Odùduwà jẹ́ Odùduwà ló máa bá wa mú un àmín. gbogbo àwọn tó tẹlẹ yẹn dúró ló máa mú wọn. bẹ́ẹ̀ni àmín because enough is enough àlewà nílùú wa ká má lè sọ̀rọ̀ ká má lè sọ lórí ilẹ̀ wa àwùjọ máa àwọn máa pàṣẹ fún wa lórí ilẹ̀ wa who does that. àbí hmm, ẹ ṣe kan sá. gbogbo wa wà ní Europe a rí gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní Europe na which is all these people wọn pàṣẹ ìdìbò tá a ní ní Nàìjíríà sí kòkó tó ní nínú wọn. àtọ́ but we can never compare their country with our country hmm. láíláí ló ìgbà wo la fẹ́ together ìgbà wo la fẹ́ dákẹ́ ìgbà wo la fẹ́ máa wúra then mo woman tó ń sunkún lẹ́ẹ̀kan tó ń sọ̀rọ̀ tó ń sunkún kí ló lè ṣẹlẹ̀ pẹ̀lú woman yẹn kí ló ṣẹlẹ̀. fúlàní ló boko ẹ̀ jẹ́ ẹ̀ fúlàní wọn gbogbo oko tó dá over five million naira wọ́n dẹ̀ kó ẹran wọbẹ̀ wọ́n dẹ̀ bà ayé ẹ̀ jẹ́ kò dẹ̀ sí nǹkan tí wọ́n ṣe sí ọba ìlú tún pè wọ́n ọba ìlú tún pé wọ́n tún work out níwájú ọba. can you imagine nígbà tó jẹ́ pé àwọn ọba wa ti jẹ dòdò ẹnu wọn òrùn dòdò mọ́ kọba nílùú tó lọ́ba tó níjòyè fúlàní máa wá from nowhere wá máa destroy property wa nílẹ̀ yorùbá ìgbà aláfẹ́sẹ̀ gbogbo nígbà no enough is enough enough is enough we can't continue like this hmm. so ẹjọ́ tó lọ náà gbé olùkọ́ ayé òun tiwa a lè gbọ́dọ̀ gbà gbogbo nǹkan tó bá gbà la máa yorùbá àdúgbò gbogbo àwọn haúsá ìlú haúsá mọ́ àníjì ẹ ní nàìjíríà kankan mọ́ lọ́sílà ní nàìjíríà ẹ ní mọ́ àfẹ́ dádúró àfẹ́ lọ tiwa. ẹ ṣeun sir god bless you sir ah, ilẹ̀ nàìjíríà yìí àfẹ́ mọ́ ọlọ́run àgbà fún wa. àmì sir àmì sir ẹ sir. ẹ wo ìlú tàwa yìí hmm. kì í ṣọmọ ìlú yìí but ìwọ tó ń ṣọmọ ìlú yìí tó bá bímọ sílùú yìí ọmọ ẹ lẹ́tọ̀ọ́ sí nǹkan tó ọmọ ìlú yìí lẹ́tọ̀ọ́ sí. lẹ́tọ̀ọ́ hmm? so what are we saying? kí ni nàìjíríà ṣe fún wa láti gbà tá ti tá ti wà. wọ́n fà wá sẹ́yìn ni kí ló ṣe fún wa mm. àǹfààní kí la jẹ́ bẹ́ẹ̀. wọ́n lọ ń ṣàánú fún wa sọ. ìlú tí ó ń ṣe ìlú wa gan à ń jàǹfààní bẹ́ẹ̀ mm. ẹnìkan wá wà níbi kan sọ̀rọ̀ wọn nàìjíríà. <sighs> ẹ ṣe gan sir ẹ jẹ́ ká tún fún ẹlòmíín láyè sir kí wọ́n tún bá wa dá sí tó God bless you sir ẹ sir. nàìjíríà. Yes, hmm. à ń pera wa ní one Nigeria hello. hello. ẹ káàárọ̀ lọ́dọ̀ tiwa mọ̀. brọ́dà mi ẹ jọ̀ọ́ mo fẹ́ lé nǹkan kan mo fẹ́ káwọn èèyàn wá gbọ́. ok ma. wọ́n ṣe pass it right now. ok. ok. in containing the menace of EndSARS protests in the north collectively agreed that traditional rulers the given formal role in the governance architecture of the country. And today, they have implemented this number three. Hmm. ẹ kì í play so that ẹ lè gbọ́ dáadáa. à ń gbọ́ yín à ń gbọ́. yeah uh, right now I want um, northern rulers àti àwọn ọba tó wà ní northern àwọn northern. àwọn àwọn àwọn emirs wọn yeah they are now part of uh, the government àwọn ló máa ti make wọ́n ti pass tẹ̀lé. Eh? Oh, yeah so mo dey send the let's go there. bravo. that is very good. wọ́n ti pass ẹ̀ lẹ́yìn bóyá tẹ́ bá again. bẹ́ẹ̀ni lókè mo dey play again northern state governors forum tẹ play láti ẹ play ẹ play ẹ play ẹ fún wa ma ẹ play ẹ fún wa. ok just a minute ẹ jọ. this were the exact word they used. these were the exact word the local governors and all the elders and sultan of Sokoto used at their revolution. The resolution that passed in Kaduna State on the 2nd of November, what the president said now, what this man parading, as, uh, parading himself as a president now, what he said now was the exact word they used when they passed number three resolution in Kaduna. Now, let me show you the resolution. Let me show you. Here, What you watch the president say, the man who parades himself as president, here is the Northern State Governors Forum. Resolutions of Northern State Governors Forum meeting with Northern State Emir and the Chiefs held on Monday, 2nd of November 2020. Now, in furtherance to its resolution, to further engage with the critical stakeholders of the North. The Northern State Governance Forum held a meeting on Monday, 2nd of November 2020 at the Council Chamber, Sarkasim Ibrahim House, Kaduna. Two, the meeting was attended by His Excellency, the Senate President of the Federal Republic the Honorable Deputy Speaker and other members of the National Assembly, Chief of Staff to the President, the Minister of Federal Capital Territory, the Minister of Information and Culture, the Inspector General of Police, Principal Officer of the National Assembly, Chairman of the Northern State Traditional Ruler Council, led by His Eminence, the Sultan of Sokoto, amongst others. After extensive deliberations, the following resolution were arrived at. Three, appreciate the role of the traditional rulers in containing the menace of NSAS protests in the north. Collectively agreed that traditional rulers be given formal role in the governance architecture of the country. <laughs> and they have implemented this number three. Hello. Hello, so, kí àwọn èèyàn wa lè máa múra sílẹ̀ kán lè mọ ibi tó ń wà. ṣé ti rí gbọ́. àwa tẹ̀ ń kígbe ni àwọn náà wọn kígbe action ni wọ́n ń ṣe. ibi táwa ti ń kígbe làwọn ti ń rúùlù wa hmm. wọ́n ti implement tẹ̀lé ní àwọn um, senate àwọn ọba wọn àwọn ló wá máa máa rúùlù wa báyìí wọ́n ń ta àwọn la wà wọ́n ti kó wa sábẹ́ wọn so nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn ò ká máa múra sílẹ̀. ẹ ṣe gan. orúkọ haúsá tá a bá fẹ́ jẹ́ ire o. <laughs> ẹ ṣeun o ara gbára lọ́wọ́ ọlọ́run ẹ gbàgbé ẹ̀ a lè jorúkọ haúsá láéláé orí ò padà kó dìrù nǹkan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ nìyẹn ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni wípé ẹ̀yin tí wọ́n sì ń pariwo wọ́n nàìjíríà wọ́n nàìjíríà àwọn ọba yín tún lọ sí wọ́n lọ sí àbújá lénìí ó ti di ànánsìn kí ni wọ́n lọ ṣe lábújá kí ni àbábọ̀ wa àbújá kí ni àṣeyọrí wọn látìgbà tí wọ́n ti wà lórí oyè kí ni nǹkan tí wọ́n ṣe ibo ni wọ́n jókòó sí wọ́n jà fún ìran yorùbá wọ́n jà fún àpò ara wọn ni. wọ́n tún ní ká má sọ̀rọ̀ sólórí ká má sọ̀rọ̀ sólórí àwọn tó jẹ́ olórí kí ni wọ́n ń ṣe ṣé wọn ò rí amọ̀ tàǹkì tí wọ́n ń ròlù wọlé ni àwọn ìlú tí wọ́n odidi ìlú tí wọ́n ti lé ọmọ Yorùbá tí wọ́n lé gbogbo àwọn tó wà nínú abúlé ìlú ìletò tí wọ́n lé wọn kúrò ńbẹ̀ tó gba àkóso ibẹ̀ ṣọ́ba ò rí wọn ni. ókè ìlú ibi tí wọ́n ti fi ẹran jẹ oko tí ọba pe àwọn ènìyàn tó pe ẹni tó fi ọmọ ẹ̀ fi ẹran jẹ oko tí kò lè fi ìwé ilẹ̀ sílẹ̀ wípé mi ra ilẹ̀ torítorí òun jẹ́ ọmọ Nàìjíríà òun láṣẹ láti ṣe nǹkan tó wo òun tí ọba pè àwọn ń sọ̀rọ̀ àwọn kan ò tí ì bìlífù nípa paramọ́lẹ̀ kàkà pé báwo làwa náà ṣe lè group ara wa báwo la ṣe lè group ara wa táwa náà lè parapọ̀ tí a lè darapọ̀ mọ́ àbí tí paramọ́lẹ̀ bá ń jà lọ níwájú káwọn máa jàbọ̀ lẹ́yìn tó bá ń jà lọ́tún káwọn náà máa jà lọ́sì ṣèbẹ́ ní Yorùbá lágbára níbo la fi agbára wa sí bó la fi orúkọ wa sílẹ̀ Yorùbá ìyá ìwádìí ẹni tó ń sá kíjokíjokíjokíjo kiri torí kó má bàa dẹ̀mí òun légbodò kó má bàa dẹ̀mí òun légbodò ṣèbó ni ọba ba lórí ohun gbogbo ni. tọ́ba ò bá lágbára láti pàṣẹ nílùú àwọn òjòyè ń kọ́ ṣáwọn náà ò láṣẹ láti pàṣẹ nílùú ni láyé àtijọ́ gbogbo ètò ìṣèjọba ló wà lẹ́sẹẹsẹ náà téèyàn kan bá sọ pé òun ní oògùn bí àrọ̀ ni wọ́n gbàdí agbára tó ní wọ́n fún léèwọ̀ ẹ̀jẹ̀ ó wá da ìyá yìí wọ́n pẹ̀lú pẹ̀lú òbítíbitì owó tí ìyá yìí ti ná sínú oko wọ́n wá fi lẹ̀ owó tí wọ́n gbàgbé oko ẹ̀ sì fún Fúlàní nílùú tiẹ̀ ibi tó ń fi orí ẹ̀ sọlẹ̀ sí. àtòórè wa máa wá máa fọwọ́ lalẹ̀ fún wa nílùú tiwa àwọn kan wá ní ká ní sùúrù ṣebí ẹnsa ẹnsa sì tó lọ tó kọjá yìí ni a gbọ́ pé àwọn OPC ń pààyàn lẹ́kọ̀ọ́ nílẹ̀ tiwa wọ́n tún pa ọmọ bíbí inú wọn. DPO DPO Mushin ogun gbẹ̀bọ̀ ó pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú àwọn ọmọ ìlú ẹ̀ a rí lára àwọn ọmọ sójà tiwa ti sọ pé tógun bá bẹ́ sílẹ̀ òun ò lè support Yorùbá. mo sì bò fún wọn náà ẹ jẹ́ kọ́kọ́ bá èèyàn wa kakọ́ bá a sọ̀rọ̀ all work without play major kiddo guy. princess tí ọ̀rẹ́ kọ̀yà ẹ ṣeun o ọlọ́ọ̀dùs ẹ kú ètò ènìyàn mi dáadáa Odùduwà nation á túbọ̀ máa ròkè ehm, lọ́lá olúwa ọlọ́run o Chris Santos God will crown our efforts with victory. Hello hello brother. ẹ sà ẹ káàlẹ́ o ẹ sà ẹ káàárọ̀ lọ́dọ̀ wa. Ah, eh, àárọ̀ náà làwọn àmì náà ẹ káàárọ̀ ẹ̀dẹ̀ kó iṣẹ́ kó o gbé. iṣẹ́ nìyẹn o. Ah, mo tẹ̀ fẹ́ dá sí ètò ni. ọ̀rẹ́ ọ̀yà ẹ ti wà lórí ètò pápápá. ẹ wò ó nígbà tí mo tẹ̀lé ní ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ni pé kí gbogbo àwa tá à ń jàjàgbara yìí ká lọ fà bẹ́rẹ̀ wọn ká bi wọn pé kílẹ̀ ṣe ká sọ wọn pé kílẹ̀ ṣe Yorùbá. ẹ sà kò ìyẹn ti kọjá ìyẹn ti kọjá. ẹ má ti tún sọ bẹ́ẹ̀ wọ́n àwọn ọba ti gbọ́ wọ́n ti lọ bá ọba kó ti kọjá káwa tá a àtàrẹ́dì láti jà láti parapọ̀ pẹ̀lú parapọ̀ pẹ̀lú paramọ́lẹ̀ káwa náà dìde lásìkò yìí ni lọ́ǹtì ni lọ bá àwọn ọba ṣe báwọn ọba lọ sí àbújá lánàá ṣé wọn lọ sí àbújá ni kí làbá bọ àbújá. brọ́dà mi gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni gbogbo ẹ̀ ni mo rí gbogbo ẹ̀ ni dẹ̀ ń fọ́lọ̀ àwọn Yorùbá máa ń pa òwe kan sí ọ̀rọ̀ ejò ọká ejò ọká bó ṣe wà yẹn ìlérí gbà ọ. ẹ jọ ẹ hold on sir ẹ hold on sir bàbá wa Abíọ́dún àfọ àpẹ abiodun afọwàpẹ wọn ní i would like to join the group bàbá mi èmi ò mọ̀ wọ́n o wọ́n kàn ń contact mi ni ṣé omi ò mọ̀ wọ́n tí n bá láǹfààní pé mò ń pè wọ́n ni màá ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún wọn wípé kàn darapọ̀ mọ́ wọn but èmi ò ó kàn ń pè mí ni èmi ò lè contact wọn that's just the true fact bẹ̀ tó bá tó bá di kàràǹgídá pé wọ́n pẹ́ fẹ́ contact èèyàn pé wọ́n ní ó dá o ìjìnlẹ̀ o a ní ìdíye èèyàn báyìí lọ́dọ̀ tí èmi á sọ sórí atẹ́gùn ẹ gbọ́ tọ́wọ́n bá dẹ̀ fẹ́ ká sọ sórí atẹ́gùn èmi á pe àwọn èèyàn tí mo mọ̀ ìgbé nǹkan báyìí báyìí kàṣà báyìí káwòdì bẹ̀ẹ́dì bá a ṣe ń sọ̀rọ̀ yìí mi ò lè kọ̀ǹtà àti paramọ́lẹ̀ o àwọn ni wọ́n ń pè mí o ẹ ṣeun sà ẹ kọ̀ǹtínú sà. ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà. mo wo àdìgbòkà. bàbá ọláyọmí kóìkì bàbá sà thank you so much mo ń gbọ́ yín sà. ìjọba bó ṣe wà yẹn sà. bẹ́ẹ̀ ni. àwọn àtàgbélá dáadáa táà máa Hmm. tí a ṣe ìjọ ká má jẹ kò ní sọ̀rọ̀ hmm. bẹ́ẹ̀ irun ẹ̀ ó gbin ihò ó fi rìn pamọ́ síbẹ̀. bẹ́ẹ̀ni. ọjọ́ ìgbà tó kọjá àyè kó a kọjá àyè kó a lọ fi kó a lọ sí ibi ìrù ọ̀ká bá wà ìgbà inú máa dé ìyá ọ̀ká. Hmm. Ah, àwọn ọba Yorùbá wọn á dúró bó ṣe ń lọ nǹkan tí mo ní sí ní ọ̀rọ̀ àwa yorùbá ni pé a máa ro àrùn ìbílẹ̀ àròjúkòtàn ọ̀rọ̀. lẹ́yìn ṣàtúnṣe pé àwọn ọba yẹn náà wọ́n á ní ó ní wọ́n á ní ìrẹ̀sán máa lè. lẹ́yìn ṣàtúnṣe pé gbogbo àtúnjẹ̀jàgbara rẹ̀ ká pé abẹ́rẹ́ wọn ká mọ ẹ̀yọ́nú wọn ká mọ tó àánú wọn. ẹ sà ṣẹ̀rí àwọn tó ṣẹ̀rí àwọn tó ń jẹ́ àjàgbara yìí sà mo ń gbọ́ yín ó yá ẹ bá wa ṣe pápá pa ìjọ sàn pápápá mo ń gbọ́ yín. Hmm. kí a bá lọ bí wọ́n pé kí ni wọ́n ní fílẹ̀ Yorùbá tó wà nígbà tó lọ yìí ọ̀rọ̀ ẹnu wọn la máa fi ọ̀rọ̀ tó máa sọ la máa fi ṣe action. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta wọ́n ní àgbọ̀ wọ́n ní kó lọ sí ẹ̀sìn ọ̀gbìn o. ẹlẹ́bìrìlà á wù mí kí gbogbo àwọn gbogbo ẹ̀yin tí àjàgbara ìgbọ́láwà tó ń tẹ̀lé yín káàkiri gbogbo ẹ̀yin tó ní tó di kí ìjàgbara yìí tẹ̀sí tẹ̀sí mú kẹ́ ẹ̀ pè wọ́n pé ẹ fẹ́ bá wa ṣe mítì. ẹ bá bá wa ṣe gbogbo mítì ìlú tó wà nínú wọn la máa fi take action. ẹ sà mo fẹ́ mo question kan sà ẹ má bínú sà àwọn olórí arẹwà àti ọba wọn àti gbogbo wọn ṣé ọ̀dọ́ ló lọ bá wọn káwọn tó ṣe mítìn kó tó gbé èsì mítìn wọn jáde sà. ok thank you sir mo gbé ní ilẹ̀ haúsá dáadáa i spent seven years in north Jos particularly àwọn àwọn ah, ọ̀dọ́ ilẹ̀ eh, haúsá jáde sọ pé nature wọn ni o ibi tá a bá dà wọn sí wọn máa lọ ṣẹ́kẹ̀tì mi náà àwọn Yorùbá a bá sọ pé ọba àgbọ̀njù ń sọ pé àwọn lídà wa wọn jù àwọn olóore wa pẹ̀lú ọba pẹ̀lú àwọn gọ́vnọ̀sì wa ọba àgbọ̀njù ni àdéhùn kò sí ìgbà tí wọ́n yẹ pé ká máa ṣe ni pé kájòkó síbi kájòkó síbi àdéhùn jókòó síbẹ̀ because we are educated we are not we are fools nílẹ̀ Yorùbá we are all educated ẹni tí o kàwé àtọ́ àtọ́ nílẹ̀ Yorùbá ló máa kọ́ secondary school tẹ́lẹ̀ mi ta á wù mi ò palá tẹ ọ mo gbé àbálẹ o ká bí gbogbo wọn Ọọ̀ni Ifẹ̀ o ti ìtọ́jọ́ ti Ìbàdàn gbogbo wọn pátá fẹ́ràn wọn wọn ṣe mítìn káwọn wo ẹ̀yọ́ nù wọn ìgbàgbọ́ àánú wọn wọ́n ti àfi ṣe bí eléyìí ìgbàgbọ́ àánú wọn la máa fi dá wọn lẹ́jọ́ all right ẹ ṣé sir god bless you sir. yes, sir. okay sir. Uh, Akínyẹmí Peter Diana Agunbíadé and four others are watching Ṣẹ́gun Diana Agunbíadé ẹṣinwo ìgbà tí àwọn ọba ti bẹ̀rẹ̀ sí fún àwọn Fúlàní ní oyè Sẹ́ríkì ní ilẹ̀ Yorùbá ni wàhálà àti ìdààmú ti bẹ̀rẹ̀ láàrin Yorùbá o ọba Ọlá King we don't need any ọba in this they are criminals. Oba King, they have sold Yoruba rights. Kazeem Olawale, Ekweto, wàhálà yín kò ní já sí asán bí obìnrin tó sọ̀rọ̀ ṣe sọ lórí mi ò mi ò kan tẹ́ kan yẹn òye mi dáadáa kankan data mi tán n kò jẹ́ kí n gbọ́ gbọ́ yín mọ́ ní àná ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ̀sí nọ́mbà tí ń bẹ tí mo lè pè yín sí sórí whatsapp mi ẹ nọ́mbà tí ẹ lè pè mí sí òun náà ni ó wà ní ojú agbágbé yẹn sà tí ẹ bá ń wò wá lójú agbágbé plus nine zero five three six seven three four one six six five um, kò ní sú yín kò ní rẹ̀ yín lágbára lọ́wọ́ ọlọ́run àmín kò ní sú gbogbo wa Abíọ́dún afuapẹ all our kings are not ready to die or fight Obakin, please, this man, we don't want to hear anything about all those Obas. Abiodun Afuakpe, they are just figure eight. Uh, Omo Lagbaja, uh, Malians, all the Obas of the Yoruba are. <clears throat> Abiodun Afuakpe, even including our politicians. Sunday claimed Ali, this is set up, don't mind that man. Uh, Ola Omolade Pupo, ìyẹn ti late Mr. Kola. Uh, Ejide adjusted the number is pinned on the screen yes number yẹn ti wà ní ojú screen tí ẹ máa pè wá sí ní orí ètò hmm. Adéòjó Tóyìn ẹ fi ọ̀rọ̀ ọba sílẹ̀ kò kàn wá ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run àti agbára wa gbogbo ẹ̀yin ènìyàn pátápátá ìyá yẹn a ti yẹn expect àwọn fídíò yẹn kí wọ́n send ẹ̀ sí wa ní orí ètò yìí àwọn paramọ́lẹ̀ wọn ní ká sọ fún yín wípé ẹnikẹ́ni tí ó bá ní fídíò ibi tí wọ́n ti ń molest àwọn èèyàn wa àbí tí wọ́n ti ń fi ìyà jẹ wọ́n wípé kí a send ẹ̀ sí àwọn ẹ̀ kí a gbé e jáde ní ojú agbágbé wípé àwọn máa so kó ti ó ti yé yín àní sọ̀rọ̀ jù ọlọ́run níjà sọ̀rọ̀ tán ṣùgbọ́n ohun tí mo fẹ́ kó yé wa gbogbo ọmọ ilẹ̀ Odùduwà pátápátá ni wípé ẹ jẹ́ kí gbogbo ọmọ Odùduwà pátápátá ni wípé lásìkò yìí ẹ má jẹ́ kí a ṣojo ní ilẹ̀ Odùduwà ẹ jẹ́ kí a para wa pọ̀ lásìkò yìí pẹ̀lú gbogbo àwọn papapọ̀ paramọ́lẹ̀ ká gbéra ẹ má jẹ́ àdúró de pé ìgbà tí a bá darapọ̀ mọ́ paramọ́lẹ̀ o àbí a fẹ́ mọ ibi tí paramọ́lẹ̀ wà àwọn tí wọ́n ń béèrè wípé àwọn fẹ́ mọ kọ́ńtàtì paramọ́lẹ̀ èmi ò ní kọ́ńtàtì paramọ́lẹ̀ o kátẹ̀ ní wípé mo wá ní i gan ṣé mo lè rìlíìsì ẹ̀ ká wá bọ̀ sí bọ́ sí torí pé mi ò ní i lọ́wọ́ so èmi ò ní kọ́ńtà ti paramọ́lẹ̀ nǹkan tẹ́mi mọ̀ ni wípé n tí wọ́n rán mi èmi ti jẹ́ fún gbogbo ọmọ Odùduwà tá a bá gbọ́ well tá a bá dẹ̀ tún gbọ́ well kò sí wàhálà ṣebí èyí tá a ti ń sọ tipẹ́tipẹ́ pé àwọn aráabí wọ́n ti sọ̀rọ̀ àjọ wọn ti wà nù gbowó tá a gbàgbọ́ a ní irọ́ ní irọ́ ní nàláì nàláì ìsìn àtiwárí wípé wọ́n ti wá wà nínú wa gan kì í ṣe láyìíká wa wọ́n ti wá wà nínú wa gan tí wọ́n ń gbé nínú wa gan gan gan báyìí à ń sọ̀rọ̀ wípé káwọn ọba wa kí wọ́n yan inú gbó àbí kíní kan wọ́n láwọn lè yan inú gbó nǹkan láwọn lè yan gbó àbí kán fínú gbó wọ́n láwọn lè ṣe é nítorí àwọn ọmọ wa ṣebí ọmọ tó bá darapọ̀ mọ́ wa forí káásá ni àgùntàn tó bá bájá rìn tó bá jẹ̀gbẹ́ tá a bá jọ ní kùmọ̀ lórí kò léèwọ̀ ọmọ tó bá fẹ́ ta ni tábà pàdánù kòkó wọ́n ní ọmọ tá a bá máa nà tó bá máa dìjà tábà kúkú nà pa kábà kú lùpa lẹ́ẹ̀kan náà kò níjà nù ṣèbó máa dìjà náà ní tá a bá nà kúkú lùpa lẹ́ẹ̀kan náà ọmọ àlè tó bá ṣetán láti talẹ̀ Yorùbá tá a bá yanjú ẹ̀ kò léèwọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lójú tèmi o níwọ̀n ìgbà tí mo ṣe wà láyé ìran ilẹ̀ Yorùbá ò ní parẹ́ lójú mi níwọ̀n ìgbà tí mo ṣì wà láyé tí mo ṣì wà lókè èèpẹ̀ ìran yorùbá kò ní parẹ́ lójú mi láéláé. kì í wá dọwọ́ ẹni kó dànù ká dànù tí ẹ̀yin bá fẹ́ kí ìran yorùbá kó parẹ́ lójú tiyín ẹ lè rẹpẹtẹ kẹ́ ẹ jókòó sójú kan owó lẹ fẹ́ ẹ máa kọ̀ntínú láti máa wówó lọ ipò lẹ dùn ẹ kọ̀ntínú láti máa du ipò lọ ẹ máa du ipò nìṣó ṣùgbọ́n kẹ́ ẹ má gbàgbé wípé tí wọ́n bá pa gbogbo ìran yín tán àwa wo ibi tí o ti máa ṣe ipò lé lórí ṣe bá ń sọ à ń sọ à ń sọ ẹ believe ó ti délé o àwọn ọba ilẹ̀ Haúsá Fúlàní àwọn náà máa máa pàṣẹ lé àwọn ọba wa lórí tó bá sọ pé láti ọ̀la lọ o gbogbo ọba ilẹ̀ Yorùbá kó kúrò lórí àpèrè àṣẹ́gun ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé gbogbo ẹ̀ náà máa bọ̀ wá tẹ̀rọ ni láìpẹ́ láì jìnnà bẹ́ẹ̀ gbàgbọ́ o bẹ́ẹ̀ gbàgbọ́ ó máa bọ̀ wá dẹ̀rọ̀ nítorí pé bàtà tó bá ń dún lákọlákọ yorùbá bọ̀ wọ́n ní ó ti ṣetán àti ya ìlú bàtà àwọn ará òkè ọya ti ń dún lákọlákọ àsìkò lélẹ̀ láti fàya pẹ́rẹ́gẹ́dẹ́. hello sir. hello aṣèwà lórí ètò. aṣèwà lórí ètò sir mo kàn mo fẹ́ sáré sọ jẹ́rẹ́ àwọn tó bá wá sọ̀rọ̀ ọba ọba ká ṣe kí nǹkan fáwọn ọba yẹn àwọn ọba yẹn kọ́ lè máa rán wọn wá láti máa ṣiṣẹ́ because àwọn ọba yẹn wọ́n ti fẹ́ lẹ́nu bàbúkù yìí wọ́n máa yí nìka yí nìpadà gan géèmù wọn ni ó ẹ jẹ́ ká lọ bá àwọn ọba yẹn ẹ jẹ́ àwọn ọba gan lè máa rán wọn wá kó máa sọ yẹn fún wa kó máa fi yẹn máa dislow wa ẹni tó bá ti ń sọ pé àwọn bá yẹn àṣẹwà lẹ́nu wọn kí àwọn bá yẹn ló rán wọn o tó máa mú sí wa lórí o ẹ jẹ́ ká jára wa o ká sọ jí gidi gan ni o. ẹ ṣe gan sa bàtà àwọn bá yìí ọ̀jẹ̀lú níwọ̀n wọ́n ti pẹ́ lẹ́nu ìgbà burúkú yìí wọ́n ti pẹ́ wà wọ́n gbọ́ngàn ọmọ bá ṣe ń tayọ yẹn tàwọn la máa já o. Hmm. ṣọba lówó pósí la fẹ́ lọ bá ọba tó kówó ṣọba lówó pósí la fẹ́ lọ bá. Ah, ọba yẹn gbọ́ so ẹni bọ̀tá ti sọ pé àwọn ọba yẹn kìíní kan ká lọ bá wọn ẹja fóònù ẹ̀ dànù ìránṣẹ́ wọn ni ìránṣẹ́ wọn ni àwọn ọba yẹn àṣẹ wà lẹ́nu wọn kìíní kan àwọn ọlọ́rọ̀ wọn wá kọ́ a máa sí wa nínú kàmáàbà kàmá lè ṣe bọ́tà ní ṣe ẹja fóònù ẹ̀ dànù. we have thirteen we have we have thirteen days twelve days lọ́dọ̀ wa ń bíbá ẹ̀ ṣe ń sàn we have only twelve days láti prepare fún nǹkan tó ń bọ̀ lọ́nà yìí kí ni nǹkan tá a lè ṣe kóníkálukú máa dira kó máa dira wọn ọ̀nà táwọn máa gbé gbà tá a bá ṣèṣe sọ pé a fẹ́ máa pe àpérò a ṣẹ̀ṣẹ̀ máa pe gbogbo èèyàn ogún lọ lẹ́kọ̀ọ́ èèyàn ọgbọ̀n lọ́yọ̀ọ́ èèyàn igba ní Kwara a ṣẹ̀ṣẹ̀ máa kó ìyẹn àti tọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin a ṣẹ̀ máa wá kóra wa àwọn ọba ẹ ká bá wọn ṣèpàdé ìyẹn máa ti gba ọjọ́ mẹ́ta mẹ́rin àní twelve days. hello, ma. hello ẹ pé ètò bọ́dà. ẹ ṣe ma. àná bá ti ní àwọn èèyàn wa mọ̀ torí lórí ìfún táwọn ọkọ̀ fún find the petition find the petition. ṣé petition ni àwọn tó fẹ́ jagun fẹ́ lò ó. Hmm, hmm. bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn gómìnà ni àwọn pépà tẹ̀ ń dá káàkiri tẹ̀ fún tó lọ ni wọ́n fẹ́ kò séèyàn kankan tó ń fẹ́ fún kí ni wọ́n korúkọ wọn paramọ́lẹ̀ àbí kílẹ̀ kò sílẹ̀ kan paramọ́lẹ̀ kò séèyàn kankan ẹ̀mí ìròpé wọ́n ti béèrè owó lọ́wọ́ ẹni wọ́n ti béèrè owó lọ́wọ́ anybody. tẹ bá rí ẹni ìsìn tó máa bẹ̀rẹ̀ sí pé kó fún mi pé wọ́n fẹ́ fi jà tẹ̀wọ̀n pé wọ́n fẹ́ fowó yín wọ́n fẹ́ fowó yín bó ṣe fàájì. four one nine ni tí wọ́n bá gbé kó fún mi jáde lórúkọ kínní tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ni o wọ́n fẹ́ fi gbá yín ni o bẹ́ẹ̀ bá sì rí anywhere sọ pé gofund ẹ fẹ́ lọ dáwó sí fún àwọn paramọ́lẹ̀ ọ̀kìnní kan ọ̀ bóyá kan fi jà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n fẹ́ owó yín jó gẹ̀lẹ́sẹ̀ ni o <laughs> gofund eh, petition tẹ̀ ń sọ ó wà ókè cancel petition petition kò sí ìwúlò fún wa báyìí ẹ má yẹ ká tán <laughs> kò ìwúlò fún wa báyìí woman ìwà tó sọ pé wọ́n ń jẹ oko òun ṣe gbogbo ẹ̀ ṣé petition wà bẹ́ẹ̀ tó fẹ́ lọ. petition ṣé òun ló fẹ́ owó tí woman ẹ̀ ná ti over five million tó ń ba ayé ẹ̀ jẹ́ yẹn. ṣé petition yẹn fẹ́ sèbù so àwa tó yẹ pé bá àwọn èèyàn tó bá wà láàrin wa tó bá mọ mọ́ọ̀tì nípa bí kìíní ṣe lọ ẹ understand ẹ̀yìn àmọ̀ pé petition kì í tòun ni answer for now tábà ń dúró de petition fat ó máa ó máa fẹ́ wa ò gbogbo àwa tá à ń sọ petition mi ìfẹ́ ká má sáyìn ẹ̀ ó wà ẹ̀ jẹ́ ká sáyìn bọ́ kì í ṣe petition ò lè jà fún wa ẹ má yẹ ká kanra pa property ẹ fẹ́ ẹ̀yìn pépà ìyẹn ò lè jà fún wa for now ẹ má yẹ ká kanra wa because àwọn tó fẹ́ jàjà yẹn gan wọn ò béèrè owó lọ́wọ́ wa gbogbo àwa tá a wà lórí kíní tá à ń ṣe tó tá à ń ṣe mélòó nínú wa ló fún àwọn ló kọ fún àwọn tó ṣe endsars lówó àwọn nǹkan tó ń sọ́sọ̀ àwọn èèyàn wọn kì í ẹ ẹ lè rí wọn kọ́ gba owó lọ́wọ́ ẹni bọ̀ eh, ẹ eh. lè rí wọn àwọn ètò quiet wọ́n wọ́n dákẹ́ síbì kan ni. ẹlòmíì gan wọ́n fún lówó gan kò deliver. Mhm. so bó ṣe rí nìyẹn o ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká lajú wa dáadáa ìjà ẹ ká jà in fact ara wa láti báyìí àti gbogbo ká jà fún ara wa owó wa ò lè ṣiṣẹ́ fact owó gan fún ara ẹ̀ báyìí ní nàìjíríà wà owó gan ń reject ogun bá a ṣe wà. ògbó ṣe bí nìyẹn. ẹ ṣe gan ma ẹ ká tún fẹ́ lómi láàyè god bless you ma. hello. hello ma bẹ́ẹ̀ padà. hello. hello ma ẹ káàárọ̀ ma. olóòtú. yes ma. ẹ jọ̀ọ́ ṣe rí ẹ má bínú ṣe rí gbogbo ẹjọ́ tá à ń ròyìn. bẹ́ẹ̀ni. òun kọ́ ló má ta ẹ wọ́n àwọn ọba kan ránṣẹ́ sí oko bí ayé àtijọ́ sóyè yín kan ránṣẹ́ sóko bí ayé àtijọ́ níbo ni haúsá ti wá ń halẹ̀ oògùn mú nílẹ̀ káàárọ̀ òjìire ah, kan ránṣẹ́ sóko gbogbo ní mẹ́ta ní méjì ṣẹ̀rí nǹkan tá à ń sọ yìí mọ̀ níbo làwọn wà nígbà tàfà adé òye ń bóná wà ṣẹ̀rí nǹkan tá à níbo làwọn èèyàn wa tí wọ́n gbé ibi gómìnà yẹn jáde níwòwò pẹ̀lú ìyàwó ẹ̀ níbo náà wà ṣẹ̀rí nǹkan ah, ẹ jọ̀ọ́ ẹ ṣeun mà ṣe rí nǹkan tá à ń sọ ń sìn mà a ti pàrọwà sáwọn ọba títí títí tí kò sí èyí tó kàn wọ́n pẹ̀lú nǹkan tá à ń sọ o a ti pàrọwà sí wọn títí ṣe rí nǹkan tá à ń sọ ń sìn a ní ọjọ́ méjìlá láti palọ̀ mọ́ nǹkan tá a fẹ́ ṣe ṣe rí pé a ṣe ń ránṣẹ́ sóko à ń ránṣẹ́ sódò yẹn ẹ jẹ́ kí oníkálukú kó máa gbáradì ọjọ́ méjìlá péré la nílò. kíkàlùkù kíkàlùkù lọ máa palẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni kó ń lọ palẹ̀ mọ́. oògùn àlùwò ẹnìkan pè ẹnìkan pè níjọ́ kan ó ní àwọn nǹkan mẹ́ta kan ó ló máa sọ fún yín. ẹ a ti pè wọ́n a ti pè wọ́n lábẹ́ a ti pè wọ́n lábẹ́ aṣọ kì í ṣe nǹkan tá a lè nà sí orí atẹ́gùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ta ní ìyẹn hmm. ẹ wo ṣáìdì kan lẹ́kìtì nígbà táwọn darandaran yẹn débẹ̀ ṣebí kílẹ̀ tó máa gbogbo màálù wọn ló kú dànù. bẹ́ẹ̀ni. torí pé wọn ní wọn débì kan tí ò yẹ kí àwọn tí wọn tí wọn dá àwọn èèyàn yìí dé wọn da màálù lọbẹ àtàwọn tó da àwọn àti màálù gbogbo wọn kú dànù. Hmm. níbo ni irú èyí wà. Hmm. èkè àbúṣà wà ń halẹ̀ oògùn wà owó wà owó wà oògùn wà nílẹ̀ Yorùbá. Ah. tó jẹ́ wípé nígbà táwọn wà ní kékeré àwọn tá a ti máa ń halẹ̀ máa wọn àwọn àwọn ibo bàbá tí wọ́n yí lẹ̀ tá a mú yẹ tá a tá a yí dé kíní tá a ti wó orí ẹ̀kọ́ wọ́n máa sá lọ ni wọ́n á sá lọ ni tẹ́ bá wọn kan gbogbo tẹ̀ tẹ̀ lórí ẹ̀kọ́ tẹ̀ gbé sínú kòkó sínú nǹkan àpòfọ́ àpòfọ́ àkàrà wọ́n á máa sá lọ ni wọ́n máa sọ pé lóògùn ní Yorùbá wọ́n bó la wa àwa fi ògbé orí wa àfi fáyọ̀ ìyẹ̀wò àti gbé àti gbé púpọ̀ nínú wọlé agbára. ìlú tí kálukú lọ múra ẹ kan náà bàbá yẹn tí wọn bá láwọn ò gbọ́ tí wọn bá láwọn ò ní gbà wọn ti gbàgbà àtẹtẹlẹ yìí ẹ má jẹ́ àwọ ọ̀nà ọ̀dọ́ tí wọn kán má kó bá wa kán má dá wa dúró. wọ́n ti gbó tán àgbà àyà ni wọ́n wọ́n ti ṣe tí wọ́n ṣe tán àwọn kéékèèké tí ń bọ̀ lẹ́yìn ẹ jẹ́ ká múra oògùn ṣì wà níbi tó wà oògùn yẹn ni ká gbàgbé ìbínú nǹkan kan oògùn yẹn ni tó jẹ́ pé tán bá gbọ́ báyìí ẹ máa gbé láyé àtijọ́ ẹnìkan ṣoṣo ó lè sún àìmọye àdúgbò tó bá ti dúró lórí ètò dá tó bá ti fẹ́ báyìí níbo lo oògùn tí èèyàn máa ń sọ kó tó jẹ́ pé olè tó bá wọlé yóò mú gbàlẹ́ yóò máa gbà tó ní bí òfìdí níbo ló wà ọlọ́run ó ràn wá lọ́wọ́ gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn bí ó bá kú sí ọlọ́run á bá wà wà wọn ìyá yìí ò ní jẹ wá gbé kò sí nǹkan kan bí ó ṣe gbogbo ẹ̀yìn agbáfẹ́rò yẹn ló ń kọjú yóò máa bò yín ẹ̀mí yóò máa jó yín ká mo lè má fi wo wèrè. bẹ́ẹ̀ni. ọlọ́run ẹ̀kí ọlọ́run tó fi ogun ẹ̀yìn jà ní jà fún àwọn aráàgbà ni tí gbogbo wọn kú lọ rẹ bẹ pẹtẹpẹtẹ ṣùgbọ́n ọlọ́run ni ọlọ́run tó kó di tó fa ewúyàwó di dẹ́ríkò hmm. ṣùgbọ́n ọlọ́run náà ni àbúrò náà kò kọ́ ló dá ewé tá à ń sọ̀rọ̀ yìí hmm, hmm, tá a fẹ́ fi ṣèkà ni ó ní ká kọ́kọ́ ó ní èrò béèyàn ṣàwọn àbùkẹ́ òkìkí bọ̀ wá lójú náà ni ọlọ́run wà pẹ̀lú wa o ẹ ṣeun ma ọ̀pẹ̀lẹ́ o mo fi ń lórí ọ̀fẹ́ ọlọ́run lọ́wọ́ o àwọn òkúrò sí o máa ń gbà wúrà ẹ pẹ̀lú dàbọ̀ òkúrò àti. adé òjò tóyìn ẹ fi ọ̀rọ̀ ọba sílẹ̀ kò kàn wá ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé ọlọ́run isa kọ́láwọlé awẹ̀dá kazeem in my opinion no need any obas because if you want to make a good meeting after call the police after call the police to come and arrest the people from that meeting abiodun afuapẹ but atọ́kùn let's be signing petition against uh, this bad leaders. Babatunde Olawale, Eshenpupo, God bless you. Ibrahim Amsad, not everything is petition. Let's attack them and take them down. Adeojo Toyin, àwọn ọba wa ò lè yan Igbo Igbo, àwọn ni wọ́n ní àwọn màálùú tí àwọn Fúlàní yẹn dà kiri. Ọlá Odus, ẹ̀ṣẹ̀ búsàrí ìdòwò ẹ̀kú ètò olóòtú ọpọlọ yóò ní jọba láṣẹ ọlọ́run láṣẹ ọba àmì ọba lakin nothing like ọba on this movement rẹ̀mí mary ọlátòkun èpè àwọn ọba wa èpè àwọn ọba wa kí wọ́n ránṣẹ́ sí oko akínyẹmí peters ọba kọ ọba ni we don't need them we fight for our right ọmọ yorùbá ẹgbẹ́ra ẹgbẹ́ra àsìkò ti tó báyìí láti mọ ohun tí a ṣe gbogbo ẹnikẹ́ni tó bá gbàbọ̀dè fún ìran yorùbá ìkorò ni wọ́n á kú àmín ààrẹ àkọ́kọ́ ẹ púpọ̀ abọ́ládé ọláìtàn said is part of fight hippo is also part of instrument hippo is part of instrument hmm. ọba ọmọládé púpọ̀ but me we need money in case of emergency thing tó bá tó àsìkò tó bá nílò owó sà wọ́n á sọ síta but for now wọn ò tí ì sọ fún mi o wọn ò fi ìgbà kan ọjọ́ kan báyìí pè mí kan sọ fún mi pé àwọn ti nílò owó tèmi nìyẹn o mi ì mọ̀ bóyá tó bá pe ẹlòmíì o ṣùgbọ́n ohun tí wọ́n sì ń sọ fún mi ni wípé àwọn ò tí ì sọ pé kí anybody gba owó on their behalf ṣùgbọ́n wọ́n ní kí gbogbo èèyàn kó máa gbáradì o wọ́n ní kí gbogbo èèyàn kó máa gbáradì Bankole Fatima Eniola Ṣàngó wà nílẹ̀ Yorùbá Adéòjò Tóyìn ọba wọn ní àwọn ọba ọba wọn ní àwọn ọba lónìí màlúù ọba lónìí ní àwọn ọba lónìí màlúù tí àwọn Fúlàní yẹn dà kiri ní ni wọ́n ní àwọn ọba ló ni màálù tí wọ́n ń dà kiri àmọ́ how far it is true maybe it is true or not Ibrahim Hamzat àwọn ọba yẹn Oríyọmí Ọpẹ́yẹmí àlè Elédùà yóò ṣàánú wa Isaac Pamilẹ́rìn Ọ̀dẹ́tògùn I really appreciate your courage ẹ ṣeun púpọ̀ Adédàmọ́lá Adébárí Ìjìnlẹ̀ FM àwa ni Akínyẹmí Peter Diana Agbóbíadé ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun náà ni ẹ̀ tí ẹ ti gbọ́ bẹ̀rẹ̀ láti ibi tí a ti bẹ̀rẹ̀ tá a ti bá Heritage TV sọ̀rọ̀ àti ibi tí a ti gbé ìyá wa wá sí orí ètò èyí tó sọ wípé àwọn Fúlàní Sẹ́ríkì àti ọmọ ẹ̀ Àlàó tí wọ́n ti ba gbogbo oko tó fi gbèsè ayé ẹ̀ àti owó tó yá o àti owó táwọn ẹ̀gbọ́n wọn tí wọ́n fi ránṣẹ́ sí wọn látòkè òkun tí wọ́n fi ṣe iṣẹ́ wọ́n dẹ̀ ba gbogbo ẹ̀ wọ́n ba gbogbo ẹ̀ lọ́jọ́ kan ṣoṣo wọ́n tún wá ń jẹ gàba wọ́n tún yan fanda kiri ìgboro wípé kò sí ohunkóhun tí wọ́n lè ṣe. èyí tá a rí la sọ yìí o bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn ọpẹ́ ní ìṣẹ́gun Sunday ọ̀jẹ̀ ní ìṣẹ́gun Sunday kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí kò ní òpin it's over for bad leaders and so-called obas in this land I can't wait to see it àṣeyọrí la máa ṣe àmì àṣẹ adéòjò tóyìn kí oníkálukú máa sọ fún àwọn ènìyàn wọn tí wọ́n wà lóko akínyẹmí peters ẹ ṣeun púpọ̀ akínkúnmi ògúntáyọ̀ ọlọ́run ni yóò ṣàánú wa tá a bá ṣàánú ara wa tá a bá ń kígbe ọlọ́run kó ṣàánú wa kò sí ní tọ́lọ́run máa ṣe o àwa náà ní láti kọ́kọ́ gbé ìgbésẹ̀ ká tó ké pe ọlọ́run kó ṣàánú fún wa bá a bá gbé ìgbésẹ̀ kò sí ní tẹ́lẹ̀ jù wá máa ṣe o ó kàn máa fọwọ́ lẹ́rán bá a máa wò wárùn ni a máa wò wárùn ni ẹ wo ẹ̀yin èèyàn wa èyí tá à ń sọ yìí pọ̀ àti ń sọ̀rọ̀ ilẹ̀ Odùduwà látẹ̀kan ah! hello sir mo ti jẹ̀bi yín wàláì mo ti jẹ̀bi yín mo ti jẹ̀bi yín ẹ má bínú torí Ọlọ́run mo jẹ̀bi yín sẹ́ẹ̀ mo ti dára mi lẹ́bi ṣé kí n dìde lórí ìdọ̀bálẹ̀. àwa kò sí wàhálà. ẹ jọ torí Ọlọ́run mo rí miss call yín lọ́jọ́ yẹn ẹ máa dá ṣètò náà ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú tiwa náà mo rí miss yín lọ́jọ́ yẹn mo ní màá pè yín padà àwa nù pàdé ńgbà yẹn ni so ìgbà tí màá wá ṣetán mo ti gbàgbé ah. ojoojúmọ́ ni mo sọ pé ó yẹ kí n pè mo sì sọ láàárọ̀ ìpọ́dẹ̀ yẹ kí n pè yín o mo yẹ gbé fún ba mo tún gbàgbé ó yẹ bá dá ṣètò sà. ṣe rí wàhálà ẹ̀sùn bíi láìláṣí láwà èyí tí wúmà yẹn ń sọ ẹkún dẹ̀ gbọ́n mi lórí ẹ̀ mo fọlọ́ àlà ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ nàìjíríà ó ti fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n mi èmi parọ́ fún yín mo fọlọ́ ìṣẹ̀lẹ̀ torí ṣé bá ṣe fẹ́ máa máa tó lélẹ̀ lọ ni. a lè bá lọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tá a ṣe láti bí question yẹn mọ́ lọ́wọ́ àrùn ṣé bá ṣe fẹ́ máa máa tó lélẹ̀ lọ ni ìjọ ọlọrí tọmọ yorùbá kan tó lọ dúró sílẹ̀ haúsá tó ní pé òòlù nílẹ̀ kan tó kó ẹsẹ̀ débẹ̀ àbílẹ̀ yíbò wọn àti pọ́dọ̀ wà nìkan náà lòdì tajà tẹran tí ó tó dàbí tí ò tẹkùn pépé ewúrẹ́ ewúrẹ́ ajá gbogbo àwọbẹ ṣògbó tó wù. bàbá ẹ wo bí gangan tó gbé ọ̀rọ̀ odò àlọ́wọ́ gangan tí à ń tẹ̀lé wọ̀nyí ibo náà bá ọ̀rọ̀ dé àwọn ohun náà ń bọ̀rọ̀ àwọn ohun náà ń bá negotiate lórí pé a fẹ́ dá dúró a fẹ́ ṣe gbá kókó nǹkan tó máa ń bí mi lọ́rọ̀ nínú nínú ọ̀rọ̀ gbogbo àwọn alẹ́ Yorùbá. hello sir. wọ́n máa sọ pé gbogbo ọ̀rọ̀ hello sir. ọ̀rọ̀ kan máa ń sọ ní kinní kan. hello sir. ìyàn tó bá tà ń tẹ̀lé yín ẹ jẹ́ kó mọ ibi tọ́rọ̀ dé dúró. hello sir hello sir ṣe ń gbọ́ mi sir ṣe rí question tẹ ṣe rí question tẹ béèrè yẹn sir inú mi dùn lórí question yẹn ṣe rí question tẹ béèrè yẹn sir kò ń ṣe question àwọn tí wọ́n ń ṣe program àbí tí wọ́n ń ṣe bí a ṣe máa gbégbà nìkan question tiyín náà gan náà tún wà ó ní lára question yẹn ní lára nù question yẹn sir wípé kí ni ẹ̀yin náà ti ń ṣe látìgbà tí a ti ń jàyè gẹ́gẹ́ bí ìgbésẹ̀ gbogbo wa ló yẹ ká máa béèrè question yẹn ẹ sà ṣẹ̀rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sà ẹ sà ṣẹ̀rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣẹ̀rí ọ̀rọ̀ ṣé petition la ẹ dúró sà ẹ má ni mo dárò mọ́ ilé ṣé petition làwọn fúlàní tí wọ́n tí wọ́n sign tí wọ́n fi gbé ẹ machine gun tó gbé wá sọ́dọ̀ wa ṣé petition náà fi kó àwọn ọmọ wọn wá sọ́dọ̀ wa ṣé petition ni wọ́n sign tó fi lé odidi ìlú kúrò lánàá tó dẹ̀ gbàkóso ìlú yẹn kì í ṣe petition oníṣẹ́ tó máa ṣe bẹ̀ kì í ṣe petition nìkan náà tẹ bá sọ̀rọ̀ wípé àwọn tí wọ́n darí wa pé kí ni nǹkan tí wọ́n ń ṣe náà wọ́n lè sọ fún yín pé àwọn náà sọ fún àwọn kan sign petition ṣó tán ṣùgbọ́n kí ni ìgbésẹ̀ táwa náà ń gbé lábẹ́lẹ̀ gbogbo wa question gbogbo wa ni mo ń gbọ́ yín sà. ìgbésẹ̀ tó ní pé èmi ń tà láti enlight àwọn èèyàn wípé lórí ọ̀rọ̀ nàìjíríà pé kí wọ́n gbàgbé ẹ̀ mo sì níwájú tọ́lá àtẹ̀yàn mo fi òdo àmú fi búra sí i mo sì tún sọ̀rọ̀ fẹ́nìkan lónìí sọ̀rọ̀ òtún iye tó sọ fún mi pé ẹ pé ọlọ́run jẹ́ kí kí lórúkọ bọ́ sọ́wọ́ àwọn yúùtù pé kí yúùtù kò gba pírẹsidẹ́ǹsì kó jọ ọmọ yorùbá mo ní ẹ̀gbọ́n tí yúùtù bá gba pírẹsidẹ́ǹsì pátákùnrin ó lọ ọdún mẹ́jọ ọdún mẹ́jọ tó bá lò táwùsá bá gba ọ̀yìnbó tó bá tún gbà wọ́n á ní bó ṣe ṣèyàn ò ṣe dáadáa wọ́n á dá gbogbo tó fi ṣe wọ́n á dá padà sẹ́yìn wọn kálukú wọn máa lọ nílọ títí ẹ̀ gan gan padà sí regional government n tó lè pè wá gangan nìyẹn mo fi Oòduà mo fi ṣẹlẹ́rìí mo tún fẹ̀yàn kò mo fi Oòduà mo fi ṣẹlẹ́rìí ọ̀rọ̀ tí mo sọ kò tí pé wákàtí mẹ́fà hmm. sí wákàtí mẹ́ta gbogbo àwọn èèyàn bá ti tó bá ń sọ tí ò yẹ lẹ́nu hmm. ni mo máa ń sọ fún wọn pé ẹ wo bí ẹ jẹ́ ká fọkùn ọ̀sọ́nà kan ni ìyà tó ń jẹ ọmọ Yorùbá ti pọ̀ jù náà nígbà tí agbára agbára ọba yìí ò ka wọ́n ẹ̀ tí ò ṣe pa àwọn aláàfin tí ò pe tí ò pe olórí ọba tí ò pè wọ́n pé nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ mi o ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe nígbà tí ẹ wo bí ọ̀rọ̀ nàìjíríà tẹ bá lẹ máwúsá kan sì tẹ bá sọ pé ẹ mú lọ sí police station ẹni tó jọ̀gá ọlọ́pàá pátápátá haúsá ni ṣé ò ní pé ká haúsá ẹgbẹ́ òun kó máa lọ sẹ́wọ̀n ni ẹgbẹ́jọ́ ọ̀kà ẹbí ń sùkà mi. ìgbà tí òṣè yorùbá yorùbá ló máa ń dá yorùbá ẹgbẹ́ wọn lẹ́jọ́ ìwọ. ayọ̀gbọ́n wà ń bẹ̀ yẹn tó yẹ kí wọ́n dà sí orí ilẹ̀ yẹn tó ti gbogbo ti gbogbo nǹkan tó kó síbẹ̀ pátápátá tí ò ní ojú tó fi máa kúrò níbẹ̀ ayọ̀gbọ́n wà nílẹ̀ yorùbá tí ó lọ jù sí sábó gbogbo tí sábó tó fi máa tú gbogbo agbára yẹn pátápátá wáì tí àwa tá a jẹ yorùbá wáì táwọn tágbára yẹn wà lọ́wọ́ wọn wáì tó ṣe ń dúró dẹ ìpè kí wọ́n tó máa lórú agbára yẹn tíyà dẹ́ ìjọmọ Yorùbá ayọ̀gọ̀ lásán ó ti da gbogbo sábó tó wà nílẹ̀ Yorùbá ó ti dàrú pátápátá gbogbo sábó yẹn ó máa tú ni so bàbá ìkíní yẹn ó ń dùn mí fọlọ́ọ̀ṣẹ́ lẹ́yìn a ní jẹ́ kó dùn wá náà ni a ní jẹ́ kó dùn wá ni bàbá torí tí náà ò bá tán lórí bẹ́ẹ̀ ni bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ tán lè kanná àníjẹ́ kó dùn wá ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ la máa wá torí ọjọ́ méjìlá la ní sìn. ọ̀nà àbáyọ tá a ti ní pé ká lo nǹkan ìbílẹ̀ wa tá a bá ti lò ó kò sí kankan tá kò sọ́nà kankan tá a lè gbà tó dọ́nà àbáyọ kankan. ọ̀nà àbáyọ nìkan nìkan náà nìkan ìbílẹ̀ wa pé ẹnẹ nìkan náà ń sọ èmi lájẹ ara ń sìn tó bá yìnbọn sí mi kò ní ràn mí ẹnìkan á lòun gbé bíbélì lọ àbí kùránì ìyẹn kọ́ là ń sọ ọlọ́run rí wa ọlọ́run rí Israel kó tó sọ pé kí Jésù máa bọ̀ lọ́dọ̀ wọn ọlọ́run rí Mẹ́kà kó tó di pé fún wọn lánàá bì ọlọ́run rí ilẹ̀ Yorùbá kó tó di pé gbé o kó tó di pé dá wa pé òkè àfúyín lágbára báyìí ara àwọn òkú Yemọja nǹkan àgbẹ̀sọ́dọ̀ yìí ọlọ́run rí wọn náà ọlọ́run pín gbogbo kí ni ó gbé káàkiri ni náà tó kí ni èyí táwa níyẹn sìn olóòlè gbà wá lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o tá a bá sọ pé gbàkà kò sí nǹkan kan tó lè gbà wájú tá a ní ìbọn lágbára eh, gọ́fọ́mẹ̀ntì ní nàìjíríà àwọn kan wà pé tó bá yin ìbọn sí wọn tí wọ́n bá yin ìbọn sí wọn ìbọn yóò máa dà lára ọmọ wọn nínú ilé tí ọlọ́pàá bá yìnbọn sí àwọn kan nílẹ̀ yorùbá ìbọn yóò sì máa dà lára àwọn ọmọ ọlọ́pàá tó yìnbọn nínú nínú ilé wáì tí a lo gbogbo agbára yẹn hmm. bàbá ẹ wo nǹkan tẹ́ ń fẹ́ sọ kọ́lọ̀ kó tà mí kí o dun o fọlọ́ ṣẹlẹ̀ rẹ̀. inú wa náà ò dùn bí ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe máa da náà la gbọ́dọ̀ wá ọ̀nà àbáyọ lásìkò yìí ẹ ṣe gan san. inú mi rà rárá àtọ́làtọ̀. ẹ ṣe gan san ẹ ṣe gan san. Hmm. mo fẹ́ béèrè ìbéèrè kan ìgbà tá à ń pariwo Odùduwà Odùduwà àwọn kan jáde wọn láwọn ẹlẹ́sìn wípé òmìnira Odùduwà tá à ń pariwo wípé àwọn olóòṣà ni wọ́n ń jà fún òmìnira Odùduwà wọ́n fẹ́ bèrè béèrè yìí wípé àwọn odidi ìlú tí wọ́n lé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ jọ ṣé kò sí kìrìsìtẹ́nì ńbẹ̀ àbí kò sí mùsùlùmí kò sí ẹlẹ́sìn àbáláyé ńbẹ̀ ṣé wọ́n discriminate wọn gbogbo wọn pátápátá ni wọ́n lé dànù ìgbẹ́ àfẹ́wé tí gbogbo wọn fọ́n dàgbé pátá wọ́n ní bàbá wọn lọ́mọ yìí ò mà gbọ́n wọ́n ní tí ò bá ti kú kí ló ń pọ ọmọ bí ò ṣàgò. àwọ̀ ẹ̀yìn èèyàn wa tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín ẹgbẹ́ wa sọ́dọ̀ wa ìpolówó ọjà làgúnmọ̀ wò kí a fi ẹnu yọ kí a fi pe ọjà yín kájẹ́ òbúgbàjẹ́ kó tà wìtìwìtì káàkiri orígun mẹ́rin àgbáyé bí wọ́n ṣe ń gbọ́ wa lórí rédíò ni wọ́n ń gbọ́ wa lórí Facebook wa gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa pátápátá ni wọ́n ti gbà lórí Twitter lórí YouTube lórí Facebook lórí Instagram gbogbo ẹ̀ pátá ni wọ́n ti ń gbọ́ wá ẹ má gbàgbé ẹnikẹ́ni tó bá ní ìfẹ́ láti ṣe ètò lórí platform yìí àyè wà ńlẹ̀ fún yín ohun tí platform wa tún fi yàtọ̀ léléyìí o bá a ṣe ń sọ̀rọ̀ yìí tẹ̀ wò wá lórí Facebook à ń lọ sórí YouTube tá a bá tún kúrò lórí YouTube ẹ máa máa gbọ́ wa lórí rédíò kétékété rédíò wa kò jẹ́ data orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lẹ ti máa máa gbọ́ wa ètò tẹ́ ẹ bá ṣe bó ṣe máa máa rìn káàkiri nìyẹn hello sir bàbá wa láti orílẹ̀-èdè hmm. ẹ káàárọ̀ sir lọ́dọ̀ ẹ ti wá. àárọ̀ náà la wà. bẹ́ẹ̀ ni. inú mi dùn fún àwọn tán ní pé wọ́n lé lọ́sùn yẹn tán lé odidi ìlú yẹn tí hmm. wọ́n lé ọba wọn jáde sí. gbogbo wọn náà lé pátá ó dà bẹ́ẹ̀ ibi tó àwọn ọba ilẹ̀ Yorùbá ti mọ̀ pé ikú tó ń pa tálákà ló bá padà kó lówó lọ ṣé ọba yẹn lè fọkàn sí pé wọ́n lè dé àfihàn òwe nǹkan tó òwe ni Ọlọ́run fi ìlú yẹn pa fún gbogbo ọba Yorùbá ìgbà tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ nílùú ẹ̀ ọ̀rọ̀ ọba ọba ọba ọba tó báyìí pé kò ní dáhùn ṣé kò kàn bẹ́ẹ̀ yẹn ó yẹ kó dúró sáfihàn téèyàn bá ti ní ìka méjì àfikún ṣe rẹ̀ ìyẹn sátẹ̀ bẹ́ẹ̀ ni wèrè kan ló wà nílùú wa wèrè aláṣọ ni oyè ẹ̀ pé so tó bá ti ṣe nǹkan tó bá ti dùn ààrẹ rèé a ní ròmí ṣe a ní ròmí ṣe kó má bàa ṣe ra rẹ̀ wòmí ṣe kó má bàa ṣe rẹ̀ ṣe ra rẹ̀. Hmm ìwé tó ka fún gbogbo àwọn. ẹ tú òun yẹn pa lẹ́ẹ̀kan sísá ẹ tú òun yẹn pa lẹ́ẹ̀kan. tẹ̀mọ̀ àwọn sínétọ̀. sá. ẹ tú òun yẹn pa fún wa lẹ́ẹ̀kan sísá. mo ní wèrè kan wà ní ìlú wa hmm. orí ẹ̀ orúkọ máa ń ṣe gángangan gbà kankan ni tó bá ti ṣe nǹkan tó bá tó bá ti pariwo tára tí bá ti wá pariwo àwọn ẹni á ní kó o rò mí ṣe kó má bàa ṣe ara rẹ̀. Hmm. Hmm. a ní ìṣe má bàa ṣe rẹ òwe yẹn ló pa fún gọ́fúnọ̀sì ilẹ̀ yorùbá hmm. òwe yẹn ló pa fún gbogbo sínétọ̀ ilẹ̀ yorùbá hmm. òwe yẹn kan náà ló pa fún gbogbo àwọn ọba ẹgẹ́tì kán ro kán ro aráàlú ṣe torí wọ́n á ṣera wọn lọ́jọ́ kan ìyẹn sáté ṣe bí ìlú ìlú náà jọba lé lórí ṣé tán bá ti pa gbogbo èèyàn tán nílùú àbí tán bá ti kàn ká gbogbo ìlú ṣé ọjọ́ òní wọn ní padà wá bá wọn láàfin. wọ́n máa pa wọ́n. so ṣé tán bá jẹ́ pé wọ́n rò ó ṣe ni ṣé wọ́n á padà ṣe ra wọn hmm. kò ní ṣe ọlọ́run fi ìlú yẹn ó fi pa òwe fún gbogbo wa nílẹ̀ yorùbá ni especially àwọn àgbààgbà tó ń wò pé wọ́n ní bodyguard wọ́n lóògùn wọ́n ná àwọn kọ̀ọ̀kan tó ń lè fi defend àbí akọ́kọ́ pa àwọn kọ̀ọ̀kan tó dọ̀dọ̀ wọn òwe ló fi pa fún wọn ẹ wò mí sà mo ti ń sọ fún gbogbo àwa tá a jẹ́ nǹkan mẹ́ta la lè fi gbara wa kalẹ̀ lọ wá àwọn bàbá ẹ̀ inú mi á dùn a bá lè ṣe nǹkan tó ń ṣe fún eh, tó ń ṣe fún àdùmọ̀bí níwájú rédíò ayéfẹ́lẹ́ yẹn hmm, kò tí ì ṣe nǹkan tó ṣe fún àdùmọ̀bí lọ́jọ́ yẹn sáà kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ rárá rárá rárá out of hundred percent kò tí ì ju ten tó ṣe ṣe àdúgbò five hmm. ó yìí wà ní next fifteen to twenty years ibi tá a wà kẹ́ tó bẹ̀rẹ̀ sí rí ń ṣe á wù mí tí gbogbo àwa Yorùbá lápapọ̀ ká bá lè ṣe nǹkan ká máa fún wọn lé ká máa fi wọ́n rí hmm. kì í ṣe ìjìyà kíákíá ń sìn díẹ̀díẹ̀ ni la máa toro sí wọn la by the time tá a fi wò pé àwọn tó ń ba tiẹ̀ jẹ́ yìí àwọn ti ba tara wọn jẹ́ mọ́. Hmm àti bọ́ sẹ́yìn fún wọn. àwọn tọ́jọ́ wa bá ti pé ọlọ́run wa ọlọ́run á ti fi ọ̀nà míì wọn wá tá a máa hmm. fi bọ́ tí wọn láwá ṣòro. Hmm. ẹ ṣe gan ẹ kó lákàyè sá ẹ ṣeun púpọ̀ ẹ kó lákàyè. tó bá wù wọn kán rò wá ṣe hmm. tó bá wù wọn kán má rò wá ṣe. ìyá mi ló máa ń pòwe kan tí inú bá ti bí a ní pé mi ò ní ṣe é pè ẹnu mi ò ní gbófo ilé tó bá ti jẹ́ bẹ̀ wá yàn. wá yàn án. ẹ ṣé gan sá God bless you sir. Change a six-story into an elf-story today with Juice Plus. With Juice Plus, you can activate and reactivate your healthy lifestyle and get grinding again in your day-to-day activities and enhancing total productivity in whatever you do. On Juice Plus, we make all-round healthy food blend that reduces your belly fat and speed up your metabolism. Other health benefits you get at Juice Plus include increased energy, increased recovery, liver cleaning, manpower, stress and anxiety reduction, hair and nail strengthening, decreased allergies, helps sleep better, improves skin, improves pregnancy condition, helps lose weight, inflammation reduction, and lots more. Visit http colon forward slash bfemi hyphen davis dot canada dot juice plus. Juice plus L for all good. ẹ tí ẹ bá fẹ́ polówó ọjà yín tí ẹ bá wà lórí mẹ́rin àgbáyé mo ti sọ fún yín tí ẹ bá fẹ́ ṣe ètò ẹ kàn sí wa ní orí ìkànnì yìí bí ẹ ṣe ń gbọ́ ìpolówó ọjà lórí rédíò wa bẹ́ẹ̀ náà ni ẹ máa gbọ́ oríṣiríṣi àwọn ètò ni ó jáde lórí rédíò wa o tí kò jáde lórí Facebook ṣùgbọ́n tó bá ti tó àsìkò tá a fẹ́ ṣe ètò ilẹ̀ ọmọ Odùduwà báyìí aago mẹ́ta ọ̀sán lórílẹ̀‐èdè tọ́kẹ̀yìn aago kan ọ̀sán lórílẹ̀‐èdè Odùduwà àti aago mọ́kànlá àṣálẹ́ lórílẹ̀‐èdè tọ́kì tí ó jẹ́ aago mẹ́sàn-án àṣálẹ́ ní ilẹ̀ Odùduwà ni ẹ máa máa bá wa pàdé lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà ẹ máa bá wa pín ètò wa ẹ púpọ̀ ààrẹ àkọ́kọ́ wọ́n ní àwọn jagunjagun wà nílẹ̀ rẹpẹtẹ ṣùgbọ́n nǹkan ìjà ni a need hmm, ó ẹ̀já sọ̀rọ̀ lẹ́yìn ètò Mary Olúgbósùn it is true that most of our ọba own those cows Abíọ́dún Afọlápẹ èpè ló ń ja àwọn hmm, èèyàn ẹ má jẹ́ ó jáde látẹnu mi àárín wọn ògún We don't need their support because they are collecting salary from our land, our bad government. Akínkúnmi Ògúntáyọ̀ àwọn um, bá wa ní oyè kì í gbé ni wọn kì í gbé ìgbésẹ̀ tó yẹ kí gbogbo ọba wa fi ọwọ́ sowọ́pọ̀ kíyà má jẹ wá mọ́ Elégùṣì Akin Ìjìnlẹ̀ FM you can contact us if you are bold enough to broadcast on our platform. Thank you. Akínkúnmi Ògúntáyọ̀ ojú ọ̀rọ̀ ní ẹni ẹ sọ. Hello sir. Ẹ jẹ́ má bínú pé mo tún di sọ́ọ̀bù yìí. Ọ̀rọ̀ yìí kan yín lára gan-an. Gẹ́gẹ́ bí kọ́mẹ́tì tẹ́ka lẹ́ẹ̀kan yẹn pé àwọn èèyàn wà ńlẹ̀ hmm. pé àwọn nǹkan àfiṣagbára náà nídìí ẹ sọ fún wọn pé kán máa arrange ara wọn kán máa kán máa connect pẹ̀lú yín. bẹ́ẹ̀ mo ti sọ. kán arrange ara wọn ní hundred hundred ìbáṣe two two hundred tó dá wọn lójú pé nǹkan báyìí náà fẹ́ ṣe fún pé yorùbá yìí gangan náà náà stand fún tán rẹ̀dì fún tán bá ti ṣe kán máa pè yín kán fìyókù lẹ̀. bẹ́ẹ̀ agbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ ọ̀dàlẹ̀ ènìyàn. ẹ wò mí sà yorùbá tẹ̀lé gbogbo wa hmm. ẹ wò mí sà gbogbo wa ni yorùbá. Hmm ẹ̀yin tán fẹ́ pè náà ẹ̀ kì í ṣọ̀bọ. bẹ́ẹ̀ni. tán bá ti pè yín tèbí nǹkan tán ni wọ́n fẹ́ ni mo mọ̀ pé gbogbo ti ń jẹ́ tọlọ́run tán bá ti pè yín nǹkan tán fẹ́ yẹn wá rí ṣùgbọ́n kán tó rí ẹ̀yin fúnra yín náà ẹ̀ kọ́kọ́ ẹ̀gzámì wọn ẹ̀ mú kan tẹ́lẹ̀ ṣe fúnra yín láti fi mọ̀ ẹni ìṣọ̀dàlẹ̀ tó bá dẹ̀ jọ̀dàlẹ̀ ni nǹkan tá fẹ́ ṣe síta fẹ́ ṣe síta bọ̀kọ́ lọ máa arrange ara wọn hundred hundred five hundred ìbá àti one thousand ni wọ́n tó bá ti tú ò fún wọn kọ́ pè yín fúnra kọ́ pè yín. ẹ dà sá kò sí wàhálà tó má dẹ̀ ti pè wá àwa náà máa gbá yín láago <laughs> ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn wa ẹ ṣeun bàbá àdúpẹ́ lọ́wọ́ yín Rẹ̀mí Mary ọ̀làdòkun akínyìn ẹ ṣeun púpọ̀ àrí àtẹ̀jíṣẹ́ yín ọmọ akin ẹ ṣeun púpọ̀. Olumide John what is your frequency a máa send ẹ sí ẹ tí a bá parí ètò tẹ ẹ bá fẹ́ Victor Adewumi the fact is that it is not all of us that has the spiritual power that are needed after having people like Gani Adams and these people that are meant to be our warriors all of us cannot be warriors if you know you can't be warriors then you can be warriors If you know you cannot be warrior, then you have undermined your power. If you have faith, you can move mountain. Wọ́n fi orí yín rú mú ni, wọ́n lẹ́ẹ̀ di warrior ni. Everybody can be a warrior. Okay, táwọn èèyàn bá wá sílé yín sí tó bá gbébọn tì yín lórí, won't you defend yourself? Now if you defend yourself and you overpower that person or you overpower them, what do we call you? You have become a warrior that's why tí wọ́n sọ you are the leaders of tomorrow I keep telling our youth pé they are not the leaders of tomorrow but they are the leaders of today in their little capacity. They are not the leader. They shouldn't be allowed to be called the leaders of tomorrow. They shouldn't be allowed themselves. They should not allow themselves to be called the leaders of tomorrow. Don't allow yourself to be called the leaders of tomorrow. You are the leaders of today. Defend yourself. If you believe you are a warrior, then you are a warrior. Don't defeat yourself. What a heart can conceive, it can achieve. The Bible believe you where you are. Not everybody can be a warrior. Then you've already written yourself off. off, off. gbogbo àwọn tí wọ́n pè ní warrior warrior wọn ò gbé wá láti ọ̀run náà they started from somewhere why don't you why, why, why, why not start from somewhere we can all start from somewhere. àwọn pariwo paramọ́lẹ̀ paramọ́lẹ̀ lẹ́nìí ṣé ibi kọ́kọ́ làwọn ti bẹ̀rẹ̀ ni wọ́n gbé paramọ́lẹ̀ wá látọ̀run ṣe bẹ́ẹ̀ náà lẹ fún wọn lórúkọ ẹnu ara yín lẹ fi fún wọn lórúkọ. oríyọmí ọpẹyẹmí àlè wọ́n ti wá ìjà ṣoṣo ó di dandan kí wọ́n rí ìjà ṣoṣo ẹ ṣeun púpọ̀ nọ́mbà tí ẹ máa pè wọ́n sí. Si lórí advertisement tí a nà sí orí agbágbé. change a six story into an elf story today with juice plus. nọ́mbà tẹ máa pè wọ́n sí òǹlẹ́lẹ́yẹ tẹ́ ẹ bá fẹ́ rà á plus nine zero five three uh, sorry plus one two zero four nine three nine one seven zero three plus one two zero four nine three nine one seven zero three for your own uh-huh, ẹ máa pè wọ́n. so bó ṣe máa jẹ́ ní ẹ̀yin olólùfẹ́ wa wọ́n ní ẹ̀yin tí ẹ bá dá yín lójú tẹ́ ẹ bá ṣetán láti jà fún ilẹ̀ yorùbá bàbá tí wọ́n pè wọ́n léyè ìkan lára àwọn alágbára ilẹ̀ yorùbá ni wọ́n ṣùgbọ́n ní ká má dárúkọ àwọn wípé ẹ kọ orúkọ yín kí ẹ fi ránṣẹ́ wọ́n ní kí ẹ kọ orúkọ yín kí ẹ fi ránṣẹ́ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ dára yín lójú ẹ tó gbangba sùn lọ́yẹ́ ẹ mọ̀ wípé ẹ lè jà ẹ lè má ì tí ì lágbára ṣe rí òrùn tó wà lókè yóò sì tó aṣọ gbẹ̀wò ọjọ́ méjìlá lẹ̀ sì nílò. ìyàwó àdéhùn agunbíadé ọ̀dàlẹ̀ tó bá pẹ́ o máa forí tó bá pẹ́ o máa forí káṣá ni kò sí wàhálà ìṣẹ̀ṣe yàtọ̀ sí báíbù àti Quran let them try it thunder will strike them ẹ ṣe gan ni ìyá wa ẹ jẹ́ kí a gbọ́ orin ilẹ̀ Odùduwà kí a tún máa lọ ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ pè wá lẹ́yìn ètò ẹ̀yin tí ẹ bá ṣetán láti ja ìjà òmìnira fún ilẹ̀ Odùduwà ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti orúkọ yín ẹ fi ránṣẹ́ oòdùà gbè wá alálẹ̀ á fún wa ṣe àní ṣe tì bẹ́ẹ̀ la àní ṣe lásán pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́mọba ó di aago kan ọ̀sán ilẹ̀ Odùduwà lónìí lọ́dọ̀ tiwa ṣùgbọ́n lọ́la nílẹ̀ ibòmíì ká tó tún bára wa pàdé lórí ìkànnì yìí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ ní yàjóyàjó láti máa mú wá sí etí ìgbọ̀yín kí ojú wa kí ó má kó àtúnrí kí etí wa kó má kó àtúngbọ̀ o apèrègbà yìí gbogbo ilẹ̀ tọ́kì náà rèé Guru Maharaji adẹ́nupọ̀ṣọ́nù Mr Sport lórí ìjìnlẹ̀ FM another one is a counterfeit ó dàárọ̀ pẹ̀lú àṣìṣe lọ́wọ́ ọlọ́mọba káfíńrẹ́ pàdé o.